وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أدعوك فولان با عليكم كي àti ó ra jẹ́jẹ́ tán ọlọ́run bá fún ọba nabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú nabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjẹ́ ọmọlẹ́yìn nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbèrè qiyama àlàyé tí a ń bá lọ òun náà ni ìtumọ̀ suratul baqara ilé tó yẹ sí pé a ti wà ní àyà ogún kọ̀yìn àyà ìkọkànlélógún nínú suratul náà ni adé a. níbi tí ọlọ́run ọba àlekíọlá tó ti ń pe gbogbo èèyàn lápapọ̀ sí nǹkan kan tó jẹ́ sí pé nítorí ẹ̀ náà ni ọlọ́run ọba àlekíọlá ti torí ẹ̀ dá wa sí ojúṣe kan tó jẹ́ sí pé òun náà ni ó lágbára jù lọ́dọ̀ ọlọ́run ọba so eléyìí tó sí pé àyà náà lọ́ba yìí pé bísímìlà. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون adi ṣàlàyé ìbẹ̀rẹ̀ àyà yìí lánàá lórí àwọn ìpèpè eléyìí tó yẹ sí pé ọlọ́run ọba àlekíọ́lá tí ó máa ń pè nínú alukur'an نعم eléyìí báyìí ibi tí a wá bálàyé dé lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ ìbáadà ilé tó yẹ sí pé òun náà lọ́fà tọ́lọ́wọ́n bá àlékẹ́lá fi ń pè wá tọ́lọ́wọ́n bá ní yá ayyuhan nas u'budu rabbakumu alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun ọlọ́wọ́n bá alíkẹ́ láń pè wá sí ìbáadà ilé tó yẹ sí pé òun náà ọlọ́wọ́n bá alíkẹ́ láti torí ẹ̀dá wa gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá alíkẹ́ láyé sàlàyé nínú suratul jinn ọlọ́wọ́n bá ní wa ma khalaqtul in wa ma khalaqtul jinna wal ins suratul dhariyat ọlọ́wọ́n bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá ní ò dá àwọn àlìjànú àti àwọn èèyàn nítorí nǹkankan tó tayọ pé kálíbà àwọn wá jọ́sìn fún èmi ọlọ́wọ́n bá nìkan nílé ayé illa liya'budun ayé illa liyuwahhidun tí kìí bá ṣe pé kán lè bá wa ṣe èmi ọlọ́run bá ní àṣọ nínú ìjọsìn nígbà tó bá délé ayé tòótọ́ túmọ̀ sí pé nítorí tọ́lọ́run bá lékẹ́lá fi dá wa òun náà nítorí ìjọsìn nítorí ìbáàdà ni nítorí ẹ̀lẹ́fi jẹ́ sí pé gbogbo tí a bá ń ṣe pátá a gbọ́dọ̀ máa kíyèsí ǹjẹ́ àti máa yẹ̀gẹ̀rẹ̀ kúrò lórí èròǹgbà ọlọ́run ọba tó ti torí ẹ̀dá wa ǹjẹ́ a mójútó nǹkan náà sá mójútó ìbáàdà àbí a mójútó ọ̀rọ̀ ayé ìjú ọ̀rọ̀ ìbáadà lọ torí pé gbogbo ìsẹ̀mí ayé ìpátá ó yẹ ká máa lò lórí báwo ni ìbáadà ìjọsìn báwo ni ó sì rọrùn fún wa ni nítọ́lọ́wọ́n bá lékẹ́ láti torí ẹ̀ràn àwa yìí gan nǹkan tọ́lọ́wọ́n bá lékẹ́ láti torí ẹ̀dá wa gan gbogbo nǹkan tó wà nílé ayé ó yẹ ká máa lò lórí bí nǹkan yóò sì rọrùn fún wa láti ṣe ni. naam ọ̀rọ̀ yìí dà gẹ́gẹ́ bí ẹni tí ó lọ sọ́jà ẹ rí i pé èròǹgbà kan lèyàn bá lọ sọ́jà ìmọ̀ kọjá sí pé èèyàn fẹ́ lọ tà àbí kọjá sí pé èèyàn fẹ́ lọ rà èròǹgbà méjì tó lékè táwọn èèyàn máa ń bá lọ sọ́jà náà lélẹ̀ ìmọ̀ pé wọ́n fẹ́ lọ tà àbí wọ́n fẹ́ lọ rà èròǹgbà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kébé èèyàn fẹ́ lọ jalè mẹ́ èròǹgbà burúkú nìyẹn naam ẹni tó bá lọ sọ́jà tó fẹ́ lọ tà tó bá dé ọjà kí ni ó mójútó jàmáà bóun ni ó ṣe tà bóun ni ó ṣe máa tajà ní tí ó mójútó nìyẹn gbogbo tó bá wù láyé kó máa kó máa wá síwájú ẹ̀ yóò máa tẹrí nǹkan yẹn ba fún èròǹgbà tó ti torí ẹ̀ lọ sọ́jà ni bóun fẹ́ lọ tà náà ni tó bá rẹ́ nìkan tó bá pè é èmi ti wà lọ́jà báyìí o kódà mo ti wà méjì mo ti ń tó gbá tó bá yẹ pé kí n tó lọ́jà lẹ́ti sọ ni kò bá ṣeé ṣe àmọ́ mo ti lọ́jà torí pé kò fẹ́ kí nǹkan kan kó kọ́ di tó ti torí ẹ̀ lọ sọ́jà yẹn àbẹ́yàn lọ sọ́jà nísìnyí kọ́ wá dọ́jà kọ́ wá lọ máa jó ó sì fẹ́ lọ tajà ni eléyìí tó wá e, e, àdìpò kọ́ wá pàtẹ ọba rí ibi tí wọ́n ti ń ibi tí wọ́n ti ń tí wọ́n lọ́ba lọ́ba kìjó ní bá ń jó títí títí fátílẹ̀ fi sú ọlágùn gbà wọ́n bá padà sílé sórí ẹ pé ẹ rí pé kọ̀mọ̀ntọ́ wá ṣe nìyẹn tó rẹ̀ jẹ́ pé kò sí bí kẹ́sẹ̀ ti tán plẹ̀ bó ṣe lè dùn létí èèyàn tó ẹ ní dúró gbọ́ o òye báyìí nísìn íńtẹ́ ti torí ẹ̀ lọ́jà yẹn òun náà lẹ́mọ̀ sí sẹ́lé lórí bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ lọ rajà lọ́jà náà tí ì bá sọmọ kékeré torí ẹ pé tágbàlagbà tó máa ń tọ́ lọ ṣe kọ́ wá dọ́jà kọ́ wá ríbi tẹ́tí wo fídíò kọ́ wá pàpẹ́ tètè síbẹ̀ kọ́ máa wo fídíò <laughs> kí gbogbo àwọn èrè tẹ́fi palẹ̀ mọ́tọ́ lọ́jà ẹ rí i pé àìpé orí nìyẹn ọmọ kékeré ló lè ṣe bẹ́ẹ̀ torí kọ̀ máa ń tọ́ wá ṣe ẹ̀ tí wọn dáná àmọ́ àgbàlagbà tó máa tó sì torí ẹ̀ lọ ọjà tó bá dọ́jà ní tí ó máa ṣe náà ni pé mo fẹ́ ra bí mo fẹ́ ra tọ̀hún mo fẹ́ ra rú mo fẹ́ ra lé mo fẹ́ ra tibí tó bá sì ra gbogbo ohun tí ó rà tán yóò palẹ̀ mọ́ yóò máa lọ ilé bó ṣe yẹ kí ọ̀rọ̀ gbésí ayé wa bó ṣe yẹ kó rí nìyẹn nǹkan tá a wáyé wá ṣe òun náà nípa wá jọ́sìn fọlọ́run ọba ni bí èèyàn tó lọ sọ́jà láti lọ tajà náà ni tó ẹ́ sì pé tó bá ti dọ́jà ẹni tí ó mójútó òun náà ní bó ṣe fẹ́ tà àtẹ̀yàn tó lọ sọ́jà tó lọ rajà ẹni tí ó mójútó bá ti dọ́jà òun náà ní bó ṣe fẹ́ rà gbogbo nǹkan yòókù pátápátá kò ní jẹ́ kọ́kọ́ dín òun lórí èròǹgbà tó yẹ kí ni o tó gbé lọ sọ́jà yẹn bẹ́ẹ̀ náà làwa náà lé ayé èròǹgbà tó gbé wa tọ́lọ́run bá ní kí láti torí ẹ̀ dá wa òun náà ni ká wá ṣe ìbáàdà ká wá jọ́sìn fọ́lọ́run bá nílé ayé tá a bá dé nílé ayé tán ẹgẹ́ bá ṣe wà nílé ayé yìí nítorí ẹ ká mójútó jàmáà ọ̀rọ̀ ẹ̀sìn ni kìí sọ̀rọ̀ ajẹ́ àmú kìí sọ̀rọ̀ pàfẹ́ máa lé ayé káàkiri kìí sọ lọ́yẹ kọ́ máa kó àìrójú bá wa nítorí ló kọ́ máa kó àìrójú bá wa kúrò níbi tọ́lọ́run bá nílé ayé láti wá ṣe. so ibà ní sìn gẹ́gẹ́ bó yẹ sí pé nǹkan tó ká ìrójú bọ́pọ̀lọpọ̀ láyé nìyẹn torí pé ọlọ́run bá lékẹ́ láyé nínú sọ́rọ́tù Dhariyat táàkà ọlọ́run ti pèrè pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá lóun ò dá wa nítorí nǹkankan tí kìí bá ṣe pé káwá jọ́sìn fún ọlọ́run bá lé ayé sọ̀rọ̀ ìbáàdà lórí dájú pé téèyàn bá délé ayé èyàn gbọ́dọ̀ wá mọ̀ nípa nǹkan tọ́lọ́run bá lékẹ́ láníkọ́ wá ṣe láyé gan ìbáàdà yìí ìjọsìn tọ́lọ́run bá lékẹ́ láníkẹ́ wá ṣe yìí mo gbọ́dọ̀ wádìí ẹ̀ mo gbọ́dọ̀ wá mọ̀ nípa rẹ̀ pé bóun ni yóò ṣe sin lọ́wọ́ bá gan ọ̀nà wo lọ́wọ́ bá àlékẹ́ láyọ́nú sí ọ̀nà wo lọ́wọ́ bá là kalẹ̀ ipe ká máa gbà sí òun ọ̀nà wo lànàbì sallallahu alaihi wasallam lọ́wọ́ jẹ́ níṣẹ́ fún wa pé ọ̀nà tọ́lọ́wọ́ bá àlékẹ́ láni ká máa gbà sí òun lélẹ́ báyìí ẹni tó mọ tọ́lọ́wọ́ bá àlékẹ́ láni kọ́ wá sí láyé nìyẹn lẹ́ni tó ẹ́ pé òun lọ́ wá mọ̀ nípa báwo ló ṣe sin lọ́wọ́ bá ó lọ ń wá mà nípa báwo ni èròǹgbà ọlọ́run ọba tó ti torí ẹ̀dá báwo ni ó ṣe báwo ni nǹkan yóò ṣe dòdòdó so yóò bá ní sìn so ọ̀rọ̀ ìbáàdà ó yẹ kó pàtàkì gan nínú ìgbésí ayé wa ọlọ́run ọba nìkan láti gbọ́ láti wọ́n ọmọ jọ́sìn fún wa ma khalaqtul jinna wal insa illa liya'budun u'budu rabbakum u'budu rabbakumul ladhi khalaqakum ọlọ́run ọba nìkan lọ́lọ́run ọlọ́run ọba pàwọ́ láti pé òun nìkan lágbọ́dọ̀ máa jọ́sìn fún àgbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míyàtọ̀ fọ́lọ́run ọba kí wá ní pè ní ìbáadà jàmáà nǹkan tán pè ní ìbáadà ó dàrú máwọn èèyàn lọ́wọ́ lónìí tó bá bèèrè pé kí ni ìbáadà lọ́wọ́ àwọn èèyàn nǹkan tó súnmọ́ káwọn èèyàn máa sọ òun náà ni nǹkan tí làákàyè rẹ̀ bá pè ní ìbáadà ní tí làákàyè rẹ̀ bá sọ kó dáa òun náà ló súnmọ́ kọ́ máa sọ eré náà ń pè ní ìṣe nǹkan ní ìṣe nǹkan ní òfin pẹ̀lú làákàyè yẹn al-istihsanu al-aqli kí làákàyè bá sọ fún wa pé nǹkan báyìí dáa ká sì máa ṣe lọ bẹ́ẹ̀ ká má wádìí pé ǹjẹ́ nǹkan yìí níta fẹ́ fún ọlọ́run ọba ní ìbáradà yìí ǹjẹ́ ọlọ́run ǹjẹ́ arí ẹ̀rí lé lórí pé ọlọ́run ọba àlékiọlá òun ló pa wá láṣẹ pé ká máa fi nǹkan ẹjọ́ sìn fọlọ́run ọba ǹjẹ́ arí ẹ̀rí pánẹ́bí sallallahu alaihi tó pè níjọsìn àwọn èèyàn oníkùnlá lórí ilé báyìí a sì gbọ́dọ̀ wádìí a gbọ́dọ̀ wá mọ̀ nípa kanáà pè ní ìbádà so ilé báyìí lọ́fàá ló fi jẹ́ sí pé àwọn olùmọ̀ nípa ìmọ̀ ṣẹ̀ríà àwọn tó kẹ́kọ̀ọ́ nípa pé ọlọ́run bá wí ànẹ́bí wí wọ́n á jẹ́ kó pé wọ́n ní al-ibadatu ismun jami' li kulli ma yuhibbuhu Allahu wa yarda min al-aqwali wal a'mali al-zahira wal batina wọ́n ní nǹkan tán pè ní ìbádà nígbà tí wọ́n wo al látòkè délẹ̀ tí wọ́n yí al-Qur'an wò yẹ súnnà wò ibẹ̀ ti wá fa ọ̀rọ̀ yìí jáde pé bá wo ní látòkè délẹ̀ táwọn súnà látòkè délẹ̀ àwọn nǹkan tó ń pè ní ìbáadà tó jẹ́ ìjọsìn nínú alukur'an àti nínú súnà kò kọjá àwọn nǹkan tá a fẹ́ sọ yìí gbogbo nǹkan tẹ́ bá ti lè rí àwọn nǹkan tá a fẹ́ sàlàyé lára rẹ̀ ìbáadà ni ẹ máa ṣe lọ ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ wọ́n ní alẹ́ ìbáadà orúkọ tá a sọ yìí ìbáadà ìjọsìn ìjọsìn tá a wí yìí ismun wọ́n ní orúkọ kan la orúkọ kan la dáì jami'un likulli ma yuhibbuhu Allah tó yẹ sí pé ó kó sínú nǹkan tórúkọ yẹn kó sínú nítorúkọ yẹn ń ṣàlàyé fún wa òun náà ni pé gbogbo ohun tí ọlọ́run ọba àlékẹ́lá bá nífẹ̀ẹ́ sí pátápátá náà ń pè ní ìbáadà májẹ̀mú alákọ̀ọ́kọ́ nìyẹn nítorí àbá fẹ́ pè ní ìbáadà an Allah ọlọ́run ọba àlékẹ́lá gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nǹkan yẹn báwo wá láṣẹ mọ̀ pọ́lọ́run ọba nífẹ̀ẹ́ nǹkan ọlọ́run ọba fún rẹ̀ ni ó fún wa ní ìrò wípé èmi ọlọ́run ọba àlékẹ́lá uhibbu kadha èmi ọlọ́run ọba nífẹ̀ẹ́ nǹkan bákanáà ẹni tọ́lọ́run ọba rán anabi sallallahu alaihi wasallam òun ni ó sàlàyé fún wa pé ọlọ́run ọba yín ọba tó rán mi o ó sọ fún mi pé kí n sọ fún yín pé òun nífẹ̀ẹ́ nǹkan báyìí sotori pa anabi sallallahu alaihi ní ìjẹsẹ̀ fẹ́ nu ara rẹ̀ kìí sì da iṣẹ́ ara rẹ̀ jẹ́ wa ma yantiqu anil hawa ọlọ́run ọba lànàbí sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyun yuha táyọ ìfiránṣẹ́ sí táwọn ọlọ́run bá lékelá firánṣẹ́ sí pé kó jẹ́ fún yín ní sọ so anabi sallallahu alaihi wasallam ni ó sọ fún wa yín pé ọlọ́run ọba ọba tó rán mi ó ní kí n ṣàlàyé fún yín pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ nǹkan báyìí kèésà wa láàmà fi làákàyè wò pé ọyẹ ah, kọ́lọ́run ọba lè láìkì nǹkan báyìí náà àfi bí ẹni pé ọlọ́run ọba lékelá ò fi ọ̀rọ̀ ìránṣẹ́ sí wa ìgbà tọ́lọ́run ọba lékelá ti sọ ẹ̀rẹ́ kalẹ̀ fún wa yẹn nínú ọ̀rọ̀ ọlọ́run ọba láti máa mọ tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí ló fi jẹ́ pé gbogbo àlámẹ̀rí wa a máa dá padà sí pé kí lọ́lọ́wọ́n bá lékelá sàlàyé fún wa nínú tíra ẹ̀ tó sọ̀kalẹ̀ fún wa yẹn ibẹ̀ lọ́lọ́wọ́n bá ti sàlàyé fún wa ntọ́lọ́wọ́n bá yọ́nú sí àti ntọ́lọ́wọ́n bá bínú sí eléyìí tọ́lọ́wọ́n bá yọ́nú sí yẹn a máa ṣe eléyìí tọ́lọ́wọ́n bá bínú sí yẹn á jìnà sí so gbogbo alámọ̀rí mùsùlùmí pátá a máa dá padà síbi ọ̀rọ̀ Ọlọ́run bá kí lọ́lọ́run bá fún rẹ̀ sọ póun nífẹ̀ẹ́ sí a máa dá padà sínú súnà nábì ẹni tọ́lọ́wọ́n bá rán tọ́lọ́wọ́n bá ní kìí sọ̀rọ̀ fẹ́nu kí ló sọ pọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí eléyìí báyìí májẹ̀mú alákọ̀ọ́kọ́ táàrí lára ìbáàdà òun náà ni pé an yuhibbaha Allah kọ́lọ́wọ́n bá àlékelá nífẹ̀ẹ́ nǹkan yẹn àwa àmà pọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ nǹkan yẹn pẹ̀lú páàrí ẹ̀rí fún ìpọ́lọ́wọ́n bá àlékelá fún rẹ̀ sọ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́n bá wá nífẹ̀ẹ́ nǹkan tí má díẹ̀ mú ẹlẹ́ẹ̀kejì yóò bá tí ìpè sára rẹ̀ kò tí ì dé ìbáadà torí n tó bá ní májẹ̀mú mẹ́rin àbí májẹ̀mú márùn tí a bá rí májẹ̀mú mẹ́ta táàrí májẹ̀mú ẹyọ kan nǹkan yóò tí pé ó dìgbà tí májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin àbí márùn bá tó pé ká tó sọ pé nǹkan yìí nìyí so májẹ̀mú ni pé kárí pọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí kìí ṣe gbogbo tọ́lọ́wọ́n bá bá nífẹ̀ẹ́ sí lọ́lọ́wọ́n bá àlékẹ́ lá yọ́nú sí kìí ó gbọ́dọ̀ jẹ́ pọ́lọ́run ọba yọ́nú sí nǹkan yẹn a lè rí àwọn nǹkan kan tó jẹ́ pọ́lọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ Ọlọ́run ọba yọ́nú sí ló fi jẹ́ sí pé àwọn àfáà jù pé pé mahabbatullah ìfẹ́ Ọlọ́run ọba kọ́lọ́run ọba nífẹ̀ẹ́ nǹkan ọ̀nà méjì ló pín nkẹ́kẹ́ ò lé bẹ́ àyàdúpáyẹ́ pọ́lọ́wọ́n bá àlékẹ́ lálọ́fẹ́ kọ́ máa bẹ ọlọ́wọ́n bá ló nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ kọ́ máa bẹ ìgbà tó lọ́wọ́n bá àlékẹ́ bá ti wá nífẹ̀ẹ́ kọ́ máa bẹ ní nǹkan yóò tó wá máa bẹ innama amruhu idha arada shay'an ay yaqula lahu kun fayakun alámàrí tọ́lọ́wọ́n bá nìyẹn àṣẹ tọ́lọ́wọ́n bá nìyẹn tọ́lọ́wọ́n bá so ó túnmọ̀ sí pé gbogbo tí ń bẹ pátá ọlọ́run bá fẹ́ kọ́ máa bẹ ni fine èyàn kan wá béèrè pé zina ń kọ́ sọ́lọ́run bá fẹ́ kọ́ máa bẹ náà ni a níbẹ̀ ni ọlọ́run bá fẹ́ kọ́ máa bẹ náà ni bọ́lọ́run bàbá fẹ́ kọ́ máa bẹ kò wọ́n lọ tí ẹbọ ń kọ́ ọlọ́run bá fẹ́ kọ́ máa gbogbo nǹkan pátápátá ọlọ́run bá fẹ́ kó máa bẹ ni so ilé báyìí wọ́n ń pè ní almahabbatul kauniya ọlọ́run bá fẹ́ bíbẹ̀ rẹ̀ àmọ́ sọ́lọ́run bá wá yọ́nú sí ṣíṣe rẹ̀ nǹkan mí ọ̀tọ̀ nìyẹn kìí ṣe gbogbo tọ́lọ́run bá àlékè ládá tọ́lọ́run bá àlékè láfẹ́ kó máa bẹ kìí ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run bá àlékè lá ní lọ́lọ́run bá yọ́nú sí ká máa ṣe èèyàn kan wá ní òkè kí wá lóde tọ́lọ́run bá fi dá a nítorí pé ọlọ́run bá àlékè lá fi ṣàdánwò ni tẹ́lẹ̀ ìbátẹ́lọ́lọ́wọ́ ọba ọ̀yọ́nú sí ká máa ṣe kí ló dé tọ́lọ̀ wá fi dá a ní torí pọ́lọ̀ ọba àlẹ́gẹ́ra fi sàdánwò fún wa ìdáhùn náà nìyẹn ìdí tọ́lọ̀ bá fi dá ni pé nítorí àdánwò torí lónìí ẹ mọ̀ rí ẹlòmíì tí ó sọ pé ẹ tọ́lọ̀ ọba fẹ́ ká ṣe sì náà ni kí ló dábẹ́ fún wa sí àti pé ńgbà tí mo fẹ́ ṣe kí ló dé tọ́lọ̀ ò ṣe dé kára mi má dìde ọlọ́run bá fẹ́ kí n ṣe náà ni mo fi ṣe yẹn á ní bẹ́ẹ̀ ni ọlọ́run bá fẹ́ kó o ṣe ń tòótọ́ àmọ́ ọlọ́run bọ̀ yọnu sí i àìyọnú sí ọlọ́wọ́n bá yẹn ọlọ́wọ́n bá fẹ́ kọ́ máa bẹ ni ọlọ́wọ́n bá fẹ́ kó ṣe jàre ọlọ́wọ́n bá fẹ́ kọ́ bẹ wípé kí nǹkan yẹn máa bẹ kó lè jẹ́ àdánwò ká lè mọ tàlẹ́ni tí ó tẹ̀lé ọlọ́wọ́n bá àtẹni tí ó sí ọlọ́wọ́n bá ṣé ti understand ìdí bá fi dá ìwà nìyẹn ọlọ́wọ́n bá dá ọlọ́wọ́n bá wá sàlàyé ẹ̀ fún wa pé èmi ọlọ́wọ́n bá dá nǹkan báyìí o èmi ọlọ́wọ́n bá mo dá nǹkan báyìí o àmọ́ débẹ̀ èmi ọlọ́run bá mo sì dá nǹkan báyìí èmi ọlọ́run bá mo sì fẹ́ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ máa ṣe mo fẹ́ kẹ́ ẹ máa débẹ̀ ìdí tí mo fi dá nìyẹn so yẹ báyìí nísìn so gbogbo nǹkan pátá tí ń bẹ ọlọ́run bá fẹ́ kọ́ máa bẹ ni àmọ́ kìí ṣe gbogbo ẹ̀ lọ́run bá yọ́nú sí ká máa ṣe so ìyàtọ̀ tí ń bẹ láàrin ibi tí májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ìdí ọ̀sọ̀ nǹkan di ìbáàdà ó ní pé kọ́lọ́run bá àlékẹ́lá yọ́nú sí nǹkan yẹn kọ́lọ́run bá fẹ́ kọ́lọ́run bá fẹ́ nǹkan kò tí ì sọ di ìbáàdà ó dìbà tọ́lọ́run bá àlékẹ́lá bá tó yọ́nú sí i so mahabba alákọ̀ọ́kọ́ ó ní alimahabbatul kauniya kọ́lọ́wọ́n bá fẹ́ kí nǹkan máa bẹ àtúmọ̀ ń pé kíníkà ní aliradatul kauniya ọlọ́wọ́n bá alékẹ́lá gbèrò pé ọlọ́wọ́n bá alékẹ́lá fẹ́ kí nǹkan máa bẹ lòun náà bet ọlọ́wọ́n bá alékẹ́lá qad ahabba an yakuna shay'un wa qad yuridu an yakuna shay'un ọlọ́wọ́n bá lè kí nǹkan máa máa bẹ lakin àmọ́ ọlọ́run ọba àlékẹ́lá la yuhibbuhu shar'an wa la yuriduhu shar'an àmọ́ ọlọ́run ọba ọ̀fẹ́ ní ti ṣẹ̀ríà ní ti tòfin ọlọ́run ọba ọlọ́run ọ̀fẹ́ ká máa ṣe ẹlẹ́ẹ̀kejì ni almahabbatu shar'iyya wal iradatu shar'iyya nǹkan yìí ǹjẹ́ ọlọ́run ọba wá fẹ́ nínú òfin ọlọ́run ọba bí ká máa ṣe àbí ọ̀fẹ́ àwa gbọ́dọ̀ wádìí ṣé báyìí nísìn torí ẹlẹ́lómi ó ní ẹ sọ́lọ́run ọba àlékẹ́lá ọba fẹ́ ká máa lo tẹ̀síbá ní kílótọ́ fi ṣe ọlọ́run bá fẹ́ kọ́ ọmọ ẹbẹ ni àmọ́ náà fẹ́ olò nítorí ọlọ́run bá fi olò ní ọmọ níka rẹ ìka rẹ báyìí lọ́lọ́run bá ní kó lò lọ́lọ́run bá fẹ́ kó lò ẹ ẹnìkan ni ẹ tọ́lọ́run bá fẹ́ mọ́ lídùn ni ó sì jẹ́ pé ó yẹ pọ́lọ́run bá fi sílà káyàwó èèyàn ká máa ṣe subhanallah so ibà ní sí so ibi tá a ti máa mọ̀ yàtọ̀ nìyẹn pé kárí pé ọlọ́run bá dá nǹkan kan ọlọ́run bá fẹ́ kí nǹkan kan máa bẹ kò túmọ̀ sí pé ọlọ́run bá yọ́nú sí i so májàmú ẹlẹ́ẹ̀kejì ni pé al-iradatu wal-mahabbatu shar'iyya òun náà ní kí ni wàyàrùdọ́ kárí pọ́nà ọba yọ́nú sí ká mọ̀ ṣe gbogbo tọ́lọ̀ bá bá ti wá fẹ́ tọ́lọ̀ bá sì yọ́nú sí ṣíṣe rẹ̀ ìbáadà nìyẹn ó wá pín sọ́nà ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ minal aqwal àwọn ọ̀rọ̀ tọ́yẹ́ pọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí ọlọ́run bá sì yọ́nú sí kéèyàn máa sọ àwọn ọ̀rọ̀ náà ibi tá ti mọ̀ pé ìbáàdà kọjá à ń kírun à nìkan nìyẹn o ní tá ń pè ní jọsìn ó irun pípé ìjọsìn ni àbí kése jọsìn ká máa ṣe díkìrì ìjọsìn ni àbí èsè jọsìn ìjọsìn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ká máa pèèyàn sí dáadáa ká máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn ìjọsìn ni àbí èsè jọsìn eléyìí tá ń ṣe lọ́wọ́ yìí náà ká máa ṣe wáàsí ọlọ́run fẹ́ àbọ́lọ́run ọ̀fẹ́ ọlọ́run yọ́nú sí ká máa ṣe àbọ́lọ́run yọ́nú sí ìjọsìn ní tán pè ní ìbádà ni bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ minel akọwàl gbogbo ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá lékẹ́lá bá yọ́nú sí tọ́lọ́wọ́n bá lékẹ́lá nífẹ̀ẹ́ tó sì yọ́nú sí ká máa sọ gbogbo olúgbólò yìí tèèyàn bá ti ń sọ ìjọsìn fọ́lọ́wọ́n bá nìyẹn mọ̀gbáládá lórí naam ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun ni qawlul ọ̀rọ̀ tí yẹn ń sọ sínú gbáyà kìí jáde lẹ́nu wà kọ́ọ̀lù lisan gbóná ẹlẹ́ẹ̀kejì ni kọ́ọ̀lù ti máa ń jáde lórí àwọn méjèèjì ni ní ìbádà ìdàkánà ìdàkánà Allahu yuhibbuhu wa yarda tó bá jẹ́ sí pọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá ìrékẹ́lá sì yọ́nú tó bá jẹ́ ìbádà ni so ibà ní ìgbà míì bẹ́ẹ̀ ọ̀rọ̀ èyàn ma sọ̀rọ̀ nínú ọkàn èèyàn àmọ́ ní sọ síta fún bí àpẹẹrẹ ibi tí àwọn tọ́nà wọn bá lékẹ́lá ń sàlàyé ibi tí ọ̀rọ̀ wọn ti lágbára ẹn wọ́n ma sọ̀rọ̀ lórí àwọn síta báyìí ó sì yàtọ̀ fún tán wọn inú wọn sì ní sọ síta yẹn wọ́n ń pè ní wọ́n wọn pé àwọn ń wọ́n ma ní èèyàn máa sọnù ọkàn èèyàn òun ni qawlul qalb ọ̀rọ̀ nú ọkàn kò ní jáde lórí àwọn èèyàn tó yẹ báyìí nísìn òun náà ni gbogbo tó bá ti rinlẹ̀ sínú ọgbà àyà èèyàn àmúrinlẹ̀ ní ọ̀rọ̀ ni náà ń pè ní qawlul qalbi ẹlẹ́ẹ̀kejì qawlul lisan bákan náà ẹlẹ́ẹ̀kejì aláàkọ́lá pín sọ́nà méjì yẹn ẹlẹ́ẹ̀kejì wal a'mal gbogbo iṣẹ́ tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá ti yọ́nú sí pátá tọ́lọ́wọ́n bá àlékẹ́lá sì nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo iṣẹ́ náà ìbáadà ni iṣẹ́ náà bá pín sí méjì amalul qalbi wa amalul jawarih iṣẹ́ ẹnu ọkàn àti iṣẹ́ ara jàmáà kí ni iṣẹ́ ẹnu ọkàn gbogbo àdìsọ́kàn pátápátá tá a níyẹn iṣẹ́ ẹnu ọkàn ni kì í hàn níbi ara ẹ̀ tí ọ̀nà sáà àwọn iṣẹ́ tá a máa wá ṣe lára òun máa júwe tí iṣẹ́ ẹnu ọkàn wa ni ẹ̀ ọ̀nà sáà iṣẹ́ tá ń ṣe ní ìta òun júwe iṣẹ́ inú ọkàn wa bí iṣẹ́ inú ọkàn wa bá ṣe rí bẹ́ẹ̀ ni iṣẹ́ ìta ó ṣe rí nítorí ẹ̀ ló jẹ́ sí pé àṣẹ ọ̀rọ̀ ni kí a sọ yí kí a bẹ́ẹ̀ ṣe ń wo mí yé o ẹ̀kan rí tí mò ń ṣe báyìí ni ọkàn mi máa o torí pé ọkàn ẹni ni gbàgbọ́ ẹni o ọkàn tó bá má dandan ni kí ara náà má tọ́kàn bá ti má anábì ní ala inna fil jasadi mudgha arábìnrin ẹ̀tẹ́ sí kẹgbọ́ arábìnrin bá sí ẹran kan bẹ lára wa ìdá sọ́láhàt tí bá sí ìbá lálàáfíà sọ́láhàl jásádú kúlùhù gbogbo ara náà lálàáfíà gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí tí ara rẹ̀ lálàáfíà ẹ ti màpọ̀ lálàáfíà nìyẹn wà ìdá fásádát tọ́ka bá ti lè bàjẹ́ fásádàl jásádú kúlùhù anabini anabini ti ara na ba ti ba si ẹran náà ba ti bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ nìyẹn tẹ́ bá rẹni tí ń ṣe bàjẹ́ níta ní wọ́n ń kílèmù kọ́kàn won ma okan re doti ni kò rọrùn ki ara anabini ala wahiyal qalbi anabini ti tí ẹ gbọ́ ẹ̀ńtà ń wí bá sí ẹran tá à ni anabi sallallahu alaihi wasallam fi mi anabini لا yanzuru ila suwarikum wàlá ila ajsamikum ọlọ́wọ́ bá ò ní wo àwòrán yín bẹ́ẹ̀ ṣe rí ẹga ni ẹkúrú ni ẹpupa ni ẹdúdú ni ọlọ́wọ́ bá ò ní wo bẹ́ẹ̀ lọ́wọ́ bá ò ní wo ara yín kéèsì yẹn lọ́kàn ọlọ́wọ́ bá walakin yanzuru ila qulubikum wa a'malikum àmọ́ tọ́lọ́wọ́ bá fẹ́ wò ní pé igbá ẹ̀yà yín kí ló rìn lẹ́ńbẹ̀ẹ́ wa a'malikum bákan náà iṣẹ́ yín tẹ́ ń ṣe irú iṣẹ́ wo ni méjèèjì gbọ́dọ̀ dọ́gba ìgbà yẹn gbọ́dọ̀ dá iṣẹ́ tí yẹn ń ṣe náà gbọ́dọ̀ dá tọ́lọ́ ọba àdékẹ́ bá wo ọkàn yẹn wo tọ́kàn rẹ bá mọ́ iṣẹ́ rẹ náà mọ́ ìgbà yẹn nìyẹn tó là walakin yanzuru ila qulubikum wa a'malikum àmọ́ hadithu táwọn yẹn máa fi ń da àwọn èèyàn lórí irú tó fi ń da ìrújúlẹ̀ fáwọn èèyàn níbi anábì sallallahu alaihi wasallam pé ha haúnà pé ìpáyà ọlọ́run ọba inú ìpáyà ní máa wọn ni ẹsìnmi ẹsìnmi wáyé kò sẹ́ni tó lè mẹ́ta kìdá rẹ̀ da àkìdá yín ká tí máa ń wà nù ọkàn ní àkìdá bí mùdírù ṣe ń tù nìyẹn o mùdírù ó ní àkìdá àwọn máa lákìdá àkìdá sẹ́yìn lè màkìdá yẹn kan ní <laughs> ẹ̀wà ìmọ̀kan èèyàn ṣe lè màkìdá yẹn àkídà tó bá rinlẹ̀ lórí gbáyà ó gbọ́dọ̀ máa jáde lórí àwọn èèyàn ó sì gbọ́dọ̀ máa èèyàn sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́ tọ̀ eléyà náà ń pè ní sẹ́rí gbólóhùn tó sọ yẹn gbólóhùn àwọn jahmiya nìyẹn kẹlẹ́ bá wọn pé àwọn pípù yìí problem wọn pọ̀ gan àwọn alùsùn náà gbà pé al-imanu tasdikun bil janan wa qawlun bil lisan wa amalun bil jawarih mẹ́tẹ̀ẹ̀ta ni nítorí lẹ́nu ọkàn ní lórí ahọ́n àti iṣẹ́ bá ń ṣe ìtànpẹ̀ ní ìmáàni mẹ́tẹ̀ta ni ẹ àmọ́gẹ́ ní inú ọkàn nìkan ní ẹ lè máa a'udhu billah irú ẹ̀rá ọ̀rọ̀ jákujáku ni ẹ naam at-taqwa hauna tánàbí sọ pé igbá àyà ní inú ibẹ̀ ní ìpayọ̀ ọlọ́run bá máa ń gbé nǹkan tánàbí sallallahu wa òun ni ni ààyè ìpayọ̀ ọlọ́run bá nínú ara pé tá a bá fẹ́ sọ pé ókè tá a bá fẹ́ pé ojú nìsín níbo la yí ẹ̀ nínú ara á ní ibi orí ni máa wà bí tá a bá fẹ́ sọ yí pé ẹsẹ̀ ńkọ́ ibo láni máa wà á ní sàlẹ̀ gbogbo nǹkan tá a bá fẹ́ sọ pé eyín ńkọ́ ibo láni máa wà á lọ wà lẹ́nu bẹ́ẹ̀ náà ni takowa arẹ́bìnrin bo ni máa wà nínú gbáàyà ayé rẹ̀ nìyẹn ayé ibi tí máa ń jòkó sí lànàbí sallallahu sọ ibẹ̀ ibẹ̀ náà ta ẹ̀ka lọ sórí ọ̀rọ̀ lórí àwọn gbogbo ẹnikẹ́ni tó bá ní ìpayọ̀ ọlọ́run bá nínú ọkàn rẹ̀ ọ̀rọ̀ ìpayọ̀ ọlọ́run bá nínú ọmọ jáde lórí ẹ̀ eh, lórí àwọn rẹ̀ èyí ní máa nípayọ̀ ọlọ́run bá nínú ọkàn kọ́ máa sọ̀rọ̀ tọ́ta kò payọ̀ ọlọ́run bá lórí àwọn gbẹ́gẹ́ sí máa wò mí o ìpayọ̀ ọlọ́run bá mi àmọ́ kan ni o o <laughs> <laughs> sẹ̀ǹpọ̀rọ̀ ẹni tí ò gbádùn nìyẹn bá à o mi máa tí mo ṣe zìnà ni o ọkàn mi máa gan o àmọ́ zìnà ma ọlọ́run bá fi rọ̀ mí lọ́rùn ni bá àwọn bá lanú mi mi máa o bọ́kàn rẹ bá máa o ní ṣe zìnà nínú ọkàn rẹ ó kórìíra tọ́lọ́run bá kórìíra ó sì jìnà sí tẹ́yìn bá ti nǹkan tó sì jìnà sí ara náà jìnà sí àbí so náà intanẹ́bì ń sọ nìyẹn so iṣẹ́ ọkàn òun náà ni gbogbo tá a máa ń ládì sọ́kàn wá wátá yẹn iṣẹ́ ọkàn ni wà amalul jawarih òun náà ni iṣẹ́ ara iṣẹ́ ara òun náà wá ní gbogbo tá ń forí kèríkè ara wá ṣe láti fi jọ́sìn fọ́lọ́run bá tó bá yẹ pọ́lọ́run bá lè kílá nífẹ̀ẹ́ nǹkan yẹn tọ́lọ́run bá sì yọ́nú sí ìbádà ni ó máa jẹ́ so ibà nísìn so nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé àṣẹ àkídà tá a máa ń níyẹn àdìsọ́kàn tá a máa ń polongo yẹn tá a máa ní kí yẹn ní àṣẹ ìbáadà ni nítorí pé iṣẹ́ ọkàn ni gbogbo tó ti rinlẹ̀ fún wa nínú gbáyà wa àfi ń jọ́sìn fọ́lọ́run ọba nìyẹn pé à ah, ní tí mo fi ń jọ́sìn fọ́lọ́run ọba o ó ní kí mo gbà pé ọlọ́run ọba mo gba nǹkan báyìí gbọ́ nípa ọlọ́run mo gba nǹkan báyìí gbọ́ nípa ọlọ́run ọba à ń fi nǹkan yẹn jọ́sìn fọ́lọ́run torí pọ́lọ́run ọba àdékẹ́lá ló nífẹ̀ẹ́ pé kí nǹkan bẹ́ẹ̀ rinlẹ̀ nú ọkàn wa ọlọ́run sì yọ́nú sí abẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run ọba ọlọ́run ọba àlejò láti nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ pé ntọ́nà so nítorí pé ọlọ́run ọba ti nífẹ̀ẹ́ rẹ̀ pé ntọ́nà bá fẹ́ kó kórè lẹ́nu báyà wa nìyẹn tọ́nà sì yọnu sí yẹn káwá gé nǹkan yẹn rin lẹ́nu báyà wa ìbáàdà là ń ṣe torí pàṣẹ pé gbogbo ntọ́nà ọba bá nífẹ̀ẹ́ tó sì yọnu sí náà pè ní ìbáàdà bẹ́ẹ̀ náà ni gbogbo tí bá ń jáde lórí àwọn wa tó bá yẹ pé ntọ́nà ọba nífẹ̀ẹ́ tọ́nà ọba yọnu sí ni ìbáàdà là ń ṣe yẹn bẹ́ẹ̀ náà sí ni ìbáàdà là ń ṣe yẹn bákan náà az-zahira wal-batina ìgbà míì bẹ yóò máa hàn gbogbo ń tọ́ hàn tọ́lọ̀ ọba àdékẹ́lá pa wá láṣẹ ká ṣe yẹn ìbáàdà náà ni wal-batina àti ń tọ́ pamọ́ tó yẹ sọ́lọ́ ọba àdékẹ́lá lọ́ pa wá láṣẹ ká ṣe àmọ́ nǹkan tó pamọ́ ni kìí hàn ní gbangba gbogbo eléyìí báyìí náà ń pè ní ìbáàdà so kí wá ní àwọn ànúwáwẹ̀lẹ̀ ìbáàdà kí wá ní àwọn ìran ìbáàdà ti ń bẹ tó yẹ sí pé ìjọba dẹ̀ ti pè ní ìbáàdà ọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ máa ṣe fún téèyàn bá ti lè ṣe fẹ́ lómi ìyàtọ̀ fún ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn kí ló ń pè bẹ́ẹ̀ kí làwọn ànúwá rẹ̀ kí làwọn ìran rẹ̀ alákọ̀ọ́kọ́ eléyìí tó ga jù nínú ànúwá rẹ̀ ìbádá oná ni àdúà kí ẹ máa ṣàdúà àdúà ṣíṣe ìbádà ni ìtumọ̀ ni pé a gbọ́dọ̀ ṣàdúà sí nǹkan kan míì a gbọ́dọ̀ pé nǹkan mi yàtọ̀ fọlọ́run ọba torí nǹkan tó ń pè ní àdúà òun náà ni ànìdá kí a máa pè kí a máa pè nǹkan pẹ̀lú àníyàn pé ẹni tó yàn ń pè yẹn èèyàn ránka pé yóò ṣoore fún yàn àbí yóò ṣe yóò gbé aburúkú fún yàn nítorí pé ní duwa áwù nìyẹn so yóò bá ní sí so yí pé nǹkan pẹ̀lú àníyàn pé nǹkan tá à ń pè yẹn yóò ṣe yàn lóore àbí yóò gbé aburúkú fún yàn ọlọ́run ọba nìkan lélẹ́yìí tọ́ sí ọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ máa ṣe fún àgbọ́dọ̀ pé nǹkan míyàtọ̀ fọlọ́run ọba so bá ní bákanáà nínú àwọn ìran ìbáadà òun náà ní kíni o òun náà ní azabhu pípa ẹran àbí pípa nkankan ọlọ́run ọba la gbọ́dọ̀ máa pa fún téèyàn bá ti lè pa nkan fún nkan mí ìyàtọ̀ fún ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn bóyá sàárè ló pa fún ni o bóyá àlìjẹ̀nu ló pa fún ni o irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn èèyàn ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀ bákan òun náà ni al-isti'ana ìmá wáyàn lóru ìmá wáyàn ní olùrànlọ́wọ́ lórí alámọ̀rí katagbára yàn ká láti dáṣe kí wọ́n máa wá ẹnìkan lẹ́ni tí ká máa wá èèyàn kan lólùrànlọ́wọ́ lórí ẹ̀pẹ́ kó ràn mí lọ́wọ́ lórí pé kí nǹkan ilé tó lè ṣeéṣe fún mi al yìí ó pín sọ́nà méjì àwọn nǹkan kan bẹ tó yẹ sí sí ẹ̀dá kankan tó ní kápá àti ṣe fún yàn àyàfọ́ Ọlọ́run ọba téèyàn bá lè wá ẹ̀dá lólùrànlọ́wọ́ lórí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn àwọn akẹ́kọ̀ọ́ sí mẹ́tọ́ sí pé ẹ̀dá ní kápá àti ṣe fún yàn èyẹ́ lè wá yàn lórùnlọ́wọ́ lórí ẹ̀ pé kò ṣe fún yàn lára kàmálù lára pé ìgbáralé ọlọ́run bá yàn pé ní pé kódà téèyàn ní kápá lórí ẹ̀ lọ́dọ̀ yàn pé kò ṣe kẹ gbára lé lọ́wọ́ bá kẹ má gbára lé pé èèyàn lè ṣe tẹ bá gbára tẹ bá wà lọ́dọ̀ yẹn ọ̀tọ̀ o àmọ́ kẹ má wà wà lọ́dọ̀ yẹn kódà àwọn sàhábà gbọ́ yé débi pé tí pọ̀pá wọn bá jábọ́lẹ̀ wọn ní sọ fún yẹn kọ́ bá wọn mu wọn ìfẹ́ wáyé sí àánì ẹ̀ka kan méjì bákùnrin àmì lọ́ba mú kínní wọn ò mú fúnra wọn ni kàmáàlú tàwákùlù ló ń pè bẹ́ẹ̀ ẹ̀ tí wọn dá lára kàmáàlú tàwákùlù ó ní gbogbo orú àwọn nǹkan báyìí wà kí ẹ máa ń wá isti'ana lọ́dọ̀ ẹ̀dá kankan àmọ́ àwọn ìrànlọ́wọ́ kan bẹ tó ẹ́ sí pé lè wá lọ́dọ̀ èèyàn kò burú àwọn ìrànlọ́wọ́ kan bẹ pé èèyàn gbọ́dọ̀ wá lọ́dọ̀ èèyàn kí làwọn ìrànlọ́wọ́ náà fún bí àpẹẹrẹ ń sìn èèyàn ń wá ọmọ kò sí ẹ̀dá kan téèyàn lè wá lọ́dọ̀ rẹ̀ kọ́ràn èèyàn lọ́wọ́ lórí kó fún èèyàn lọ́mọ kò sẹ́dá ọ̀dọ̀ àbí fún bí àpẹẹrẹ èyàn wà láàáfíà èyàn gbọ́dọ̀ wá lọ sọ́spítù èyàn kí ń wà láàáfíà lọ sọ́spítù ibi tí ọ̀rọ̀ ti máa ń dàrú àwọn ẹ̀lójú nìyẹn ní tí èyàn máa ń wà lọ sọ́spítù ó ní ìtọ́jú mo fẹ́ lọ tọ́jú ara mi lọ́spítù àmọ́ àlàáfíà ọ̀dọ̀ tálámẹ̀ wà lọ ọ̀dọ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọba nìyẹn ti máa ń wá lànàbí sallallahu alaihi wasallam sọ pé allahumma rabban nas adhibil ba's washfi anta shafi la shifaa illa shifauk allahumma ìrẹ́ ọlọ́run bá wá o rabban nas yẹrẹ ni ọlọ́run bá gbogbo àwọn èèyàn adhibil ba's ìnira tí ń bẹ fún ẹni báwa mú kú washfi kọ́ wá ṣe ìwòsànfẹ́ nìyí anta shafi torí pé wọn nìkan ló lè wo yẹn sàn la shifa illa shifa'uk kò sí wòsàn bí kankan àyàfi látọ̀dọ̀ rẹ ọlọ́run bá la shifa illa shifa'uk shifa'an la yughadiru saqama a àlàáfíà tá a wá fẹ́ nìyí òun náà ni àlàáfíà tí ò ní sí àrùn kù lára ẹ̀ mọ́ àlàáfíà pátápátá shifa'an ìwòsàn tá ń bèrè lọ́dọ̀ rẹ̀ òun náà ni ìwòsàn kan la yughadiru saqama tí ò ní sí àárẹ̀ kù ní ìmọ̀ ẹwà àdúrà bó ṣe dá tó wọn lànà ibi Ibrahim sọ pé wà ìdá maridtu fahuwa yashfin ìgbà tánà ibi Ibrahim ń júwe ọlọ́run bá fáwọn èèyàn ó ní òun bá tó rẹ́ pé ń bá sàárẹ̀ òun ní máa ń sàn fa ìtọ́jú àmì ìwòsàn látọ̀dọ̀ náà bá lọ́wà ìtọ́jú lọ́wà lọ́dọ̀ àwọn èèyàn kátọ́jú yẹn pé ah, ẹlòkíní ẹgbìyànjú ògùn eléwò à ń tọ́jú ẹ̀ ṣe bá nísìn tó bá bá sábàbí tọ́lọ́wọ́n bá lékẹ́ láfẹ́ lò tó bá ṣe déédéé sábàbí yẹn ọlọ́wọ́n bó fi mú àìsàn yẹn lọ ọlọ́wọ́n bá ní òmù lọ pẹ̀lú pọ́lọ́wọ́n bá lékẹ́lá lò nǹkan yẹn ní sábàbí láti mú lọ tí ó bá dẹ̀ bá sábàbí tọ́lọ́wọ́n bá lékẹ́lá fẹ́ lò mú ẹ máa gbìyànjú ẹ̀ títí ọlọ́wọ́n bò ní mú lọ tó bá wù ọlọ́wọ́n bá lè lo ààrẹ yẹn ní sábàbí àti pé ẹni ẹ̀ sọ́dọ̀ tó bá sì wù ọlọ́run bá àlékẹ́lá lè jẹ́kún pẹ́ lórí ẹ̀ nítẹ́ sí ń lò fún tí ò padà wá wọ́ọ̀kì yẹn wọ́n padà wá gbé lọ́bùn míì náà wọ́n padà wá lò fún tí ó padà wá wọ́ tí pé àsìkò tọ́lọ́run bá àlékẹ́lá fẹ́ kí ìwòsàn yẹn ṣe kó tẹ̀lẹ̀ sí kò tí tó nìyẹn so ibà ní sí so ọlọ́run bá àlékẹ́lá olóni ṣìfà lọ́dọ̀ so a gbọ́dọ̀ wá ìwòsàn lọ sọ́dọ̀ ẹ̀dá kankan àfọlọ́n níta máa ń wá lọ sọ́dọ̀ àwọn dókítà oníkíni ló fi jẹ́ sí pé látara paracetamol bó ṣe kéré tó yẹn ìyẹn lè ṣẹbọ o ẹbọ dùn ṣe gan wàlọ́ọ̀ì òun náà ni pé kíyàn gbà pé ah paracetamol ní wúyàn sàn pé ah, àfàì lónìí bí yàn bá ti lò báyìí ah kódà òun yóò mara rẹ yá subhanallah paracetamol kọ́ ní mara yẹn yá o ọlọ́run ọba ní mú ara yẹn yá paracetamol kan jẹ́ oògùn tá à ń lò lásán ni tẹ́lẹ́sì pé tó bá wu ọlọ́run ọba ọlọ́run lè fi ṣìfáwù síbẹ̀ tó bá sì wọ ọlọ́run ọba ọlọ́run ọba ni máa fi ṣìfáwù síbẹ̀ ṣìfáwù ọ̀dọ̀ ọlọ́run ọba ni máa ti ń wá ló ti máa ń wá ọlọ́run ọba máa ń fi sára nǹkan tó bá wù èmi ọlọ́run ọba mu ta ló fi síbẹ̀ jẹ́ máa ọlọ́run ọba ni nǹkan yẹn gágá ò lè dá ṣìfáwù sí láti pọ́ ọlọ́run ọba àdékẹ́ ló fi síbẹ̀ so bá ní sí so látara báyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni a gbọ́dọ̀ wá owó rírọ ni lọ́rọ̀ a gbọ́dọ̀ wá lọ́sọ̀rẹ̀ láàkàkà àfọ́lọ́run ọba pé à mo fẹ́ kẹ́ sọ mí dolówó ni ṣẹ̀gbẹ́ yàtọ̀ fún pé mo fẹ́ kẹ́ ẹ̀bùn mi lówó èyàn lè tọrọ owó lọ́wọ́ èyàn sì ti máa ń kó ní mo lè tọrọ owó lọ́wọ́ ẹ̀ àmọ́ eléyìí báyìí nígbà tí lọ́rùrọ̀ bá ṣe kíni o tó bá gbé wá ni àti ìnira bá mú èyàn débẹ̀ èyàn lè tọrọ owó billion lọ́dọ̀ èyàn kò túmọ̀ sí pé ó lè sọ̀rọ̀ kò sí ẹ̀dá tó lè rọ̀yìn lọ́rọ̀ kódà kó fún yẹn ní five kó fún yẹn five trillion naira kò lè rọ̀yìn kò lè sọ̀yìn ló lọ́rọ̀ pẹ̀lú five trillion yẹn tọ́lọ̀ ọba ìlẹ́jọ́ bá kọ òsì máa yàn wallahi èyí ó sì tún tòsì <laughs> èyí ó sì tún tòsì pẹ̀lú five million yẹn pẹ̀lú five trillion yẹn pẹ̀lú five billion yẹn so ọlọ́run ọba nìkan náà lágbọ́dọ̀ máa wá gbogbo àwọn eléyìí báyìí lọ́dọ̀ ẹ̀ so gbogbo tí ẹ̀dẹ́ ò ní kápá lórí ẹ̀ tá a bá ń wá òjò ọ̀dọ̀ tá láti máa gbọ́dọ̀ wá jàmáà tá a bá ọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo àwọn eléyìí báyìí ẹ̀dá kankan ò ní kápá lórí àfọlọ́run ọba ìsìáánà nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin ìsìáánà ìsìáánà ni pé ká máa wá kama máa wá nǹkan ká máa fi nǹkan ṣe odi ìsọ ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan àti máa ń wá sọ torí pé òun lọ́ba tó ní kápá lórí gbogbo nǹkan òun tó sì lè dáàbòbò èèyàn kúrò níbi gbogbo aburú pátá gbogbo ẹnikẹ́ni tó bá wá sọ́ra lọ́sọ́dọ̀ nǹkan ọba tó wá gbẹ̀mí pé tó wá gbẹ̀mí lé nǹkan yẹn pé nǹkan yẹn ni ó dáàbò bò òun ni ó sọ òun irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn o lórí jẹ́ sí pé ẹbọ ni kéèyàn so nǹkan máa ara àbí kó so mọ́lé àbí kó so mọ́ àwọn ibi tí máa ń so mọ́ ẹgbẹ́ bó ṣe wọ́pọ̀ láwùjọ tiwa yìí sẹ́ńpé kátà máa ń ṣe láwùjọ wa nìyẹn ájò là máa ń pè pé à èèyàn ṣáájò ni o àbí à ọ̀já lọ́bọ̀ ṣáájò sọ́jà rẹ̀ yìí ọ̀lọ́ ṣáájò sọ́jà rẹ̀ yìí torí à àwọn tó rò pọ́ńtà yẹn kìí ṣe lásán o kìí ṣe lásán òun láti gbìyànjú sí ni kó jáde sí tààrà kó tọ̀ àwọn àfáà lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí téèyàn bá fi lè ṣe tọ́wá gbẹ̀mí lé pé nǹkan ẹni ọmọ mọ́hun ta ó ti ṣẹbọ nìyẹn so bẹ́ẹ̀ náà ni gbogbo ìsì àádà ìmọ̀ wá nǹkan kan lódì ìsọ ọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ máa wá lódì ìsọ bẹ́ẹ̀ náà ni kó yọ ní kúrò wàhálà téèyàn bá kó sínú wàhálà

ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan láti gbọ́dọ̀ mọ́ wá gbogbo ẹ̀ kò yé báyìí nísìn ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan láti gbọ́dọ̀ mọ́ wá gbogbo ẹ̀ nínú ẹ̀ náà ni alkhawfu ìbẹ̀rù ìbẹ̀rù yìí náà wá pín sọ́nà méjì ìbẹ̀rù tàdámọ́ ń bẹ ìbẹ̀rù títí ìbáadà ń bẹ ìbẹ̀rù ti jọ́sìn òun náà lékè a máa bẹ̀rù wípé nǹkan kan lè kónira báyàn yàtọ̀ fún ọlọ́run ọba kí a máa bẹ̀rù pé nǹkan kan lè yàyàn wèrè nǹkan kan lè tàyàn lọ́sì ìkàkà lè pààyàn ìkàkà lè fàárẹ̀ kẹyàn yàtọ̀ fún ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tí bá ti ń bẹ̀rù ẹ̀dá tó bá jẹ́ pé tí ń bẹ̀rù ẹ̀dá lé lórí òun náà ni pé ẹ̀dá yẹn ní kápá àti ṣe nǹkan kan fóun ní nǹkan tó yẹ pé èyàn ò lè fojú rí tí ó sì kó nira báhùn ẹni pé mo yàn ní nǹkan tí èyàn ò lè fojú rí tí ó sì kó nira báhùn sẹ̀ǹpé nìsín yíyá yẹn ń wèrè sẹ̀ǹpé iṣẹ́ kẹ́ńtọ́ yẹ pé ẹ máa ń jáde látọ̀dọ̀ àwọn èèyàn èyàn ò sì lè fojú rí bakana ìtàyàn ló sì sàgbékèsè tí yàn lè fojú rí ni bákanáà ìfàárẹ̀ kàyàn sàgbékèsè tí yàn lè fojú rí ni bákanáà ìbádúkìá yàn jẹ́ ìbàlámàrí yàn jẹ́ kí yàn máa wá ní ìran kan pé kí yàn máa wá rọpẹ́ da kí yàn máa wá bẹ̀rù ẹ̀dá kan pé ẹ sọ́ra yóò máa bá tiẹ̀ jẹ́ ni àmọ́ kí yàn máa bẹ̀rù lórí nǹkan tó ẹ́ pé ẹ̀dá ní kápá lórí ẹ̀ ìyún ìṣẹ̀bọ kí ẹ̀mọ ẹ̀dá náà làkèké kí ẹ̀mọ abẹ́rù àkèké à tó bá sọ́ra àkèké ọ̀tá o sì ni yẹn a fojú rí ni àbẹ́ẹ̀kọ́ ni eléyìí ò sí nǹkan tó burú bẹ́ẹ̀ à ń bẹ̀rù ejò torí pé ejò a lè fojú rí nìyẹn pé kéjò sàn kó sì kó nira báyàn eléyìí sàbúrú à èèyàn ń bẹ̀rù kìnìún tó kìnìún lè ó lè fà ya àbẹ́yàn ń bẹ̀rù èèyàn kan nítorí pé à ìbá ń tó bá sọ́ra le faya fáyà rẹ̀ o ṣe pé gbogbo eléyìí tá fojú rí ni àbí ẹni yìí o ẹni yìí ọmọ ẹ̀ṣẹ̀ gbá o mẹ́yàn bá sọ́ra lè léyìn o àbó lẹ̀yàn dákú o àbó pààyàn pẹ̀lú rẹ̀ o àwa ń bẹ̀rù ẹ̀ lórí àwọn nǹkan báyẹn irú nǹkan báyìí ìṣẹ̀bọ àmọ́ lórí àwọn nǹkan kan tó yẹ pé èèyàn lè fojú rí ní àwọn ìnira máa bẹ̀rù pé ó kó báyàn téèyàn bá sì sọ́ra èyàn lè ẹlẹ́bọ látara bẹ̀rù ṣe bá ní sí in fact àwọn èèyàn máa ń dẹlẹ́bọ tó pa àwọn èèyàn ń bẹ̀rù àlìjànú lónìí ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń bẹ̀rù àlìjànú pé à ẹ mẹ́jẹ kí ni àwọn àlìjànú ọ lára àlìjànú mà bá ti ẹ jẹ àlìjànú ò ní jẹ ọlọ́mọ bí àlìjànú ò jẹ àlìjànú ń wèrè àlìjànú wèrè o kò ní bá ní sí àlìjànú wèrè ọlọ́run ọba kápá àti ọlọ́run bá àlékẹ́lá ló ní kápá àti yàyàn lágàn tí ó bá ní sí àmọ́ ọlọ́run bá àlékẹ́lá máa ń lo àwọn nǹkan tọ́pọ̀ ní sábàbí fún oríṣiríṣi nǹkan àmọ́tọ̀ ọlọ́run bá ní nǹkan ó ti wá ọlọ́run bá àlékẹ́lá ní ó wá lo nǹkan kan nú àwọn ẹ̀dá rẹ̀ ní sábàbí ńgbà míì kí ó fi ní so ẹgẹ́ bí abẹ̀bẹ̀ nísìn ẹwà bẹ̀bẹ̀ bó ṣe rí yẹn sábàbí ni láti fi atẹ́gùn bẹ̀ta bá fi abẹ̀bẹ̀ lẹ̀ sáyẹ̀bẹ̀ lè dátẹ́gùn fẹ́ fúnra rẹ̀ bẹ́ẹ̀ dá ṣe rí nìyẹn ẹ̀dá ò lè dá nǹkan kan ṣe ó dìgbà tí ẹni tó fẹ́ fi abẹ̀bẹ̀ fẹ́ atẹ́gùn tó fẹ́ fi dára ó dìgbà tó bá mú abẹ̀bẹ̀ yẹn tí bá tó wá ń ṣe bákan tí bá tó wá ń lò síbi tó fẹ́ kí atẹ́gùn tó máa jáde jàmáà tí abẹ̀bẹ̀ ní fi atẹ́gùn abẹ́ni tí ń fi abẹ̀bẹ̀ so bí ọ̀rọ̀ wa àti ọlọ́run ọba ní àpéjúwe tó lè súnmọ́ làákàyè wa ó ju bẹ́ẹ̀ lọ àpéjúwe tó lè súnmọ́ làákàyè wa nìyẹn so àwádà gẹ́gẹ́ bí abẹ̀bẹ̀ tó yẹ pé àti gbogbo àwọn nǹkan yòókù nínú àwọn ẹ̀dá ọlọ́ba wọ́n dà gẹ́gẹ́ bí abẹ̀bẹ̀ tó yẹ sí pé ó kàn jẹ́ sábàbí lásán kò lè dáṣẹ́ sí fúnra rẹ̀ tẹ́ bá filẹ̀ ó dìgbà tí ẹni tó bá fẹ́ fi ṣiṣẹ́ tó bá lò sí ibi tó bá fẹ́ lò sí ọ̀dọ̀ ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ yẹn ọ̀dọ̀ ẹni sẹ́yìn ó ti wá abẹ̀bẹ̀ ni ó wà fi ṣe kí ni o ní ó wà fi ṣiṣẹ́ yẹn sábàbí nìyẹn kò yẹ báyìí nísìn so àwọn eléyìí báyìí ni nǹkan tí ó ní ṣe pẹ̀lú al bákan náà àrọ̀já ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan láti gbọ́dọ̀ máa rán kan oore ìbáàdà ni gbogbo ẹnikẹ́ni tí bá ń rán kan oore lọ́dọ̀ ẹlòmí yàtọ̀ fún ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ nìyẹn àwọn oore wo àwọn oore tẹ́dà ìtọ́gbọ̀dọ̀ máa rìn rẹ̀ lọ́kàn mi ni pé twenty naira yẹn ọlọ́run bá ní ó pèsè rẹ̀ fún yín àmẹ́yìn lẹ́sẹ̀ kí ni ẹ̀yin lẹ́fún mi torí pé á fún yẹn twenty naira ṣé ó báyìí nísìnyìí kò ní jábọ́ láti sánmà àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ yẹn bá ń tọrọ owó kí ti pé owó jábọ́ láti sánmà ọlọ́run bá ní ọ̀dọ̀ ọlọ́run bá láti máa tọrọ ẹ̀ ń tó tọ́ bẹ̀t èèyàn ọlọ́run bá àlékẹ́ ló lò ní sábàbí láti fún wa ní nǹkan yẹn àmọ́ talẹ́ni tí ó ti nǹkan yẹn wá talẹ́ni tí ó ti èèyàn yẹn wá láti talẹ́ni tí ó darí ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ yẹn kó ṣe fún yẹn ọlọ́run bá ní ta ni ó sì pèsè fẹ́ni tí ó ṣe fún ẹ̀yẹn náà ọlọ́run ọba ni ó túmọ̀ sí pé ọ̀dọ̀ ọlọ́run ọba láti máa ran kan rẹ̀ akẹ́gbà pé ẹni yìí jẹ́ sábàbí ni so yé báyìí nísìn so ọlọ́run ọba àlékẹ́lá ọwá ní hikma púpọ̀ ẹni tó bá ṣe sábàbí dáadáa ọlọ́run ọba fẹ́ ká san lẹ́san ẹni tó bá ṣe sábàbí aburú náà ọlọ́run fẹ́ ká jẹ yà kò yé báyìí nísìn nítorí ẹni tó bá ṣe dáadáa síyàn ọlọ́run lágbà pé dáadáa ti wá àmọ́ ó sì wọ́n ọlọ́run ọba àlékẹ́lá ló ní sábàbí dáadáa ló ṣe fún mi yẹn ọlọ́run ọba àlékẹ́lá ló ní sábàbí dáadáa nìyẹn á san ọ́ lẹ́san ẹni tó bá wá náà bá ní kíra bá wá lòun sábàbí aburú náà ọlọ́run bá ló ṣe ń tòótọ́ àmọ́ sí wọn lọ́wọ́ bá lòun sábàbí á sí ọ lẹ́sẹ̀ pé ìyẹn sàbúrú kò yí báyìí nìsín so gbogbo àwọn eléyìí báyìí làwọn ìbáadà eléyìí ta ń láti gbọ́yé tá a sì ń láti máa fún ọlọ́run ọba so yí báyìí nìsín so àrọ̀já lára lọ́wà bákan náà àlìnàbà la gbọ́dọ̀ máa sẹ́rí padà sí ní la máa sẹ́rí tí nǹkan bá dẹ̀rọ alọ́rùn ọ̀dọ̀ ọlọ́run ọba aláàmàṣẹ́rí padà sí ẹ̀mí èèyàn gbọ́dọ̀ lọ síbi nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba láíláí nìyẹn fún bí àpẹẹrẹ ńsìn bá rí wòsàn ara níyẹn nísìn ọ̀dọ̀ ta ni ẹ̀mí èèyàn mọ̀ wá pé ààrẹ yẹn ti wá nìyẹn ọ̀dọ̀ ọlọ́run wà wà ọlọ́run ọba ní ẹ máa ṣẹ́rí padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ẹ sì sẹ́lẹ̀ ọba kí gbogbo nǹkan látọ̀dọ̀ ọlọ́run tiwa téèyàn bá ń sàárẹ̀ ìnáàbà ni pé ọ̀dọ̀ ọlọ́run ọba láàmà lẹ́mí wọ́n máa sẹ́rí padà sí pé nǹkan yẹn ti wá ọ̀dọ̀ ọlọ́run ọba náà lẹ́mí ó sì padà sí pé ó lè mú nǹkan yẹn kú ó yẹ báyìí a gbọ́dọ̀ máa rán kàn a gbọ́dọ̀ máa sẹ́rí padà lọ́sọ́dọ̀ ẹlòmíì pé látọ̀rọ̀ lágbájá nìkan yẹn ti wá o ẹ wo òjò tọrọ níjẹta tá ṣe tẹ̀síìrù lọ́wọ́ yẹn ọlọ́run ọba àlejò àpé àwọn kí àwọn dúkìá kan kí wọ́n bàjẹ́ wọ́n ń gbọ́ yí pé ní àwọn tí yóò jòyí sílé wọn ni ah wọ́n lẹ́ni ìwá alájì nìbá wọ́n lọ́wọ́ kan sẹ́kọ́ yá wọ́n rán ìwá ni ó ní wọ́n rán wá ni subhanallah ẹwú wa ìmọ̀kẹ́ pé ah wọ́n rán wá ni àrán sí lélẹ́ yìí àrán sí subhanallah tó ìgbà míì náà tára bá sẹ́ tọ́wọ́ lọ pẹ̀lú nígbà míì wọ́n ràn ah, ni wọ́n bẹ àrá lọ́wẹ̀ wọ́n bẹ àrá lọ́wẹ̀ ìjábọ̀ tiẹ̀ ti gbàgbọ́ wípé mẹ́làkù kan lọ́wọ́n bá àlékẹ́lá bí síbi àrá sísán ṣé mẹ́làkù yẹn ni àwọn àwọn ẹlẹ́bọ àwọn onídẹ́nà pẹ̀ lọ́wẹ́ àmì mẹ́làkù áńgẹ́lì tí ń ṣiṣẹ́ fún ọlọ́run bá sẹ́pọ̀ ọlọ́run bá ní ṣiṣẹ́ fún òun wá gbàbọ̀dẹ̀ àwọn onídẹ́wọ̀ aràn wọ́n wá bẹ̀ẹ́sẹ́ wọ́n wá lọ fi pa ẹ̀yàn wọ́n lọ fi pa ẹ̀mí tí ọ̀tọ́ pọ́pa so àwọn màláìkà ọmọ pààyàn tí ọ̀tọ́ pọ́pa tó ìṣẹ́ pọ́nà ọba àdékẹ́ níwọ̀n kí ń sẹ̀ ṣe pé ìpààyàn ẹsẹ̀ ni tó wá sí pé mẹ́láàkù yẹn lọ́wọ́ lọ àbí ń tó láwọn eléyìí ọgbà pé mẹ́láàkù lọ́wọ́ ń bi ìràwọ̀ lọ́wọ́ ń bi o ta ń bi ya èmi ò mẹ́rin tí máa ń tẹ́ rẹ̀ bí yorùbá wallahi yorùbá rẹ̀ ìtàn yorùbá sì jẹ́ kó yẹ pé lọ ni wọ́n sì tó ní olú wọ́n ní pọ́ tó ní kòso ẹ̀yìn náà lọ pokòso ẹ tó ní kòso ó so ní ó pokòso ní subhanallah wọ́n ní òní máa ń bẹ́ bí ọlọ́ọ̀lọ́ kọ́nà kó sànú wa ilé ìrìnlá fi parí inṣàlọ́ tó fi jẹ́ pé ẹ̀rí àwọn ọlọ́kadà àtàwọn onímọ́tò pé wo iṣẹ́ ògún ni mo ṣe iṣẹ́ ògún ní ṣe ẹmọ kan tọ́pà lérò iṣẹ́ rin so torí pé ògún o ni ọlọ́run rin ló fi jẹ́ pé àwọn ọlọ́kadà wọn máa bọ wọn bọ́ lọrin náà wọ lọ́yìn àwọn ọlọ́kadà máa bògún ó ní o ṣé bá ilé sí ogun torí Ògún bínú Abi <laughs> bínú subhanallah àbí alágbẹ̀dẹ àwọn alágbẹ̀dẹ náà lóòsà táwọn náà ń ní torí pé ní ọlọ́run irin táwọn ń lò àwọn onímọ́tò náà àwọn náà máa bògún wọ́n lógun àjọbọ wọ́n lógun àdábọ níparí ẹnìkanú èèyàn tó súnmọ́ mi ni ọmọ àlọrin náà ni ọmọ lọrin ó súnmọ́ mi gan bẹ́yàn sí ma ń súnmọ́ àyà tó ó súnmọ́ mi so yíba nìsí tó yẹ sí pé ó súnmọ́ mi débi pé mọ̀lẹ́bí pawápọ̀ ẹni yìí wàhálà wa ń ṣẹlẹ̀ nínú ilé wọn lókè lé kàǹkà tún bẹ̀rẹ̀ ni wàhálà wa ń ṣẹlẹ̀ wàhálà yìí wá pọ̀ bí ṣe ń ṣẹlẹ̀ bí ní ṣẹlẹ̀ bí wọ́n ẹgbẹ́ kí lẹ́ni yọ sọ ẹ̀mẹ́ díṣẹ́ mẹ́ta lẹ́ni yẹ sọ̀rọ̀ yẹn ó ní ha tó sì ní kí n bọ èṣù tí mo sì bọ́ sí mi lọ́yẹ kí n kábàá tó máa ṣẹlẹ̀ sí tí mo sì bèṣù la ilaha illallah mo fọ́nà bàbúrà ọmọ ẹ̀lọrin ọmọ kánkátù wallahi ó lóun bọ èṣù ó bọ́ ta ni e, èṣù ọ̀tá ọlọ́run ọbọ̀ ọ̀tá ṣe pé ọ̀tọ̀ ni mo bọ́ Ṣàngó àwọn ọmọ sí èṣù làwọn yìí ọtọ ni mo bọ́ a ní ọ̀gá wọn gẹ́gẹ́ èṣù ó lóun bọ èṣù pé wọ́n sì ní orúbọ èṣù mọ́rú wàláì orúbọ èṣù so kọ́ náà bá kó sànú wa irú àwùjọ ta bára wa nìyẹn so gbogbo àwọn tó bá kí ń ṣe irú ilé báyìí ẹbọ ni wọ́n ń ṣe yẹn so wọn àbá gba tá ń gbà wọ́n kàn ń wọn kàn fi ń ṣe fi ń ta kàn fi ń kàn fi ń ta wọ́n kàn fi ń kàn fi ń wa so ilé báyìí òun náà ni ṣókí nípa al-ibada eré tí ọlọ́run wà lékelá tó ń pè wá sí inshallah tó bá ti di lọ́la a tẹ̀síwájú lórí ayà yẹn bákan náà kí ló wá fà á tó fi jẹ́ sí pé ọlọ́run bá ní kálágbọ̀dọ̀ mọ́ sí ìbáàdà fún ọlọ́run bá mú àwọn ẹ̀rí wá tọ́lọ́run bá ní kílá fi ń sàlàyé ìdí tó fi jẹ́ sí pé òun nìkan ló tọ́ka mọ́ fún ní ìbáàdà tí ò fi gbogbo àwọn kan táwọn táwọn èèyàn jọ́sìn fún yẹn tí wọ́n fi lẹ́tọ̀ọ́ àti máa jọ́sìn fún wọn so inshallah ilé láàmà sàlàyé lọ́la abẹ́lọ́run bá ní kílá kí ọlọ́run bá kí ó máa mú wa bẹ lórí Islam

wá dìsáàdì pé kí wọ́n máa fún nǹkan máa mú ilé orúkọ ọlọ́ọ̀ ní àárí alùpùránì ṣé eléyìí náà ṣe bọ́ ní àbí ọ̀fẹ́ wọn. <clears throat> no àwọn béèrè pé èèyàn tí ò gbádùn tára rẹ̀ yá wọ́n ti wá ṣègbìyànjú láwọn ọ̀nà tó tọ́ wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn hospital wọ́n ti tọ́jú ẹ̀ wọ́n gbé lọ sáwọn ọ̀nà ibi tó tọ́ ara ẹni yìí ò wáyá wọ́n rò pé à ah, gbogbo tí ń ṣe yìí ẹ̀já àwọn gbé lọ hospital ni wọ́n wá gbogbo lọ́spítì wọ́n wá lọ hàn tú fún lé wọ́n hàn tú fún mu wọ́n ní sílẹ̀ náà ṣẹbọ ni wọ́n ní pàápàá jùlọ àyà koran náà ni wọ́n hàn o àbí àwọn àdúrà nẹ́bì wọ́n wá hàn fẹ́ lè yí mu wọ́n ní ṣẹbọ ni kìí ṣẹbọ tó bá ti jẹ́ sí pé àyà koran ni wọ́n hàn ẹ ti rí o tó bá ti jẹ́ sí pé àyà koran o ni wọ́n hàn àdìtò ànẹ́bì tánẹ́bì sallallahu alaihi tó fi ń bẹ Ọlọ́run ọba fún ìwòsàn tánàbí ìsìn ní ká máa fi wá ìwòsàn òun ni wọ́n hàn tó bá jẹ́ sí gbogbo àwọn ẹ̀yẹ ni kìí ṣẹbọ bídà ni ẹ̀tí ìwọ́ bídà ni pé kò dá ká máa ṣe àmọ́ kìí ṣẹbọ torí àwọn nǹkan tí ò dá tó tí ò dá tá àgbọ̀dọ̀ ṣe inú ẹ̀sìn pọ̀ ẹ̀ṣẹ̀ àgbọ̀dọ̀ ṣe kúfùrù àgbọ̀dọ̀ ṣe nífàkù àgbọ̀dọ̀ ṣe ẹbọ àgbọ̀dọ̀ ṣe àti bákan náà kí ló fà òun ni pé kìí sí ọ̀nà tá a máa ń gbà lo alukoran láti fi wá òsàn ní hàn ọ̀nà wo ni jama in tí a fẹ́ máa hàn o in tá a fẹ́ máa hàn yẹn ká máa ké fẹ́ nìyẹn òun náà ń pè ní rúkìá tá a bá ti gbéyàn lọ sí kódà àwọn àfáà àwọn àfáà súnú náà jẹ́ pé wáyé pé tó bá jẹ́ sí pé ẹni tí ìmánì ẹ̀ bá lágbára dáadáa tó lágbára tẹ̀sìn ẹ̀ dúró déédéé tí èèyàn bá síkì kò nídìí kó lọ sí hospital ka rúkìá wàláhì èèyàn gbádùn èèyàn gbádùn fa àwọn ààrẹ kan bẹ̀ẹ́ tààmà ń gbé lọ sọ́sìpítù àwọn sọ̀hábà rúkìá náà mẹ́fẹ́ ń wòsàn ẹwò kéjò sáyẹ̀nsìn sẹ̀yìn tó bá yẹ péjò bá sáyẹ̀nsìn ẹmà wò ẹwà òjò tiwa ibi táwùjọ tiwa ẹ̀dọ̀ ti dé èjò wá sáyẹn ìmáàmù wa ní ẹ ní sùúrù ẹ ní sùúrù a'udhu billahi minash shaytanir rajim yọ kà sọ́rọ̀ tìfà jà ìmáàmù ẹ fà á ìmáàmù ẹgbẹ́ oró ẹgbẹ̀rún kúlẹ̀ láwọn kọ̀ọ̀rẹ́ gírí ẹgbẹ̀rún kúrú aláwọ̀ kí ẹlẹ́gbẹ̀rún kúrú aláwọ̀ ọ̀rán gbìrì pé ẹgbẹ́ pani ẹgbẹ́ gbé ọwọ́ ìlú jàre lọ́gbẹ̀rún ẹgbẹ́ jọ mẹ́ta mọ́mù náà fájí ó ṣíwọ́n kọ́dà ìlú mẹ́tù sọ bẹ́ẹ̀ fájí ó ṣíwọ́n ẹ̀ńgá bẹ́ẹ̀ bá ké fájí ẹ̀ lọ́wọ́ ké lọ síbi tẹ́gẹ́ àwọn ó dòbìlà ibi tí gbàgbọ́ wa lẹ́dẹ́ àwọn sọ̀hábà wọn máa fi fátíà wọn máa fi ṣèwòsàn fún oró èjò so kò sí nǹkan tá lè fi ṣèwòsàn fún súrọ́tò fátíà bẹ́ẹ̀ ṣe ń kódà èèyàn ní tí kéjálẹ̀ tí wòsàn fi máa dé so ẹ bá ní sí orí ń fọ́ọ̀yàn ni gbogbo ànábì ti kọ́ wa ní àwọn nǹkan tá a ṣe so ó dáa jù tó wá téèyàn bá ní ìmánì tó strong kí èèyàn máa ṣe àwọn nǹkan yẹn láti fi wá ìwòsàn fúnra ara rẹ̀ so ẹ bá ní sí alimami Ibn Qayyim rahimahullahu ta'ala so wọ́n ní in tá àwọn bí ń ṣe ìwòsàn suratul fatiha àtomi zemzem kò sí àìsàn náà táwọn tó lè máa ṣe àwọn gbogbo àìsàn pátápátá wọ́n ní torí kílọ̀fà wọ́n ní àwọn tí máa ń sáré tẹ́lẹ̀ táwọn máa ń lórí sísí àwọn nǹkan wọ́n lè lo abátúsàdá àwọn lè lo gbogbo nǹkan míì wọ́n nígbà táwọn wá lọ sí hajj wọ́n ní àwọn wá sikh gbogbo àwọn gata táwọn máa ń lò yẹn àwọn ò rí lò mọ́ àwọn àwò pé à ah, fatiha suratul fatiha omi zamzam ni suratul fatiha lọ́lọ́run ti fún wa ní méjèèjì ìwòsàn ní wọ́n náà wá bẹ̀rẹ̀ wọ́n ní gbogbo àìsàn tó bá ti wá sí àwọn ní hajj àwọn lo suratul fatiha àtomi zemzem wọ́n ní wallahi gbogbo àìsàn yẹn pátápátá táwọn tí ń lògùn fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ làwọn fi suratul fatiha àtomi zemzem wò wọ́n ní láti jọ yẹn táìsàn bá ti wá mú àwọn àwọn olóhùn kankan míì máa wò suratul fatiha àtomi zemzem báwa bá lórí òní ó sì ṣe kọ́ ṣiṣẹ́ fún wa torí ìgbàgbọ́ òdúró déédéé ṣé bá ní sìn so kíké ló yẹ ká máa ké fẹni tí ń sàárẹ̀ kò yẹ ká máa hàn ṣé bá ní sìn so wallahu alam. mo bá wá ṣe pé àárẹ̀ ìṣù kẹta sọ yìí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni naam alhamdulillah so wọ́n ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àlìjẹ̀nú a máa kó sí yàn lára wọ́n ní tí àlìjẹ̀nú bá kó sí yàn lára ń sìn sàn pé eléyìn sáwárẹ̀ tán wọ́n wù lọ hospital bá àlìjẹ̀nú bá kó sí yàn lára tẹ́ bá gbé lọ hospital kódà kẹ́ gbé lọ sí India so wọ́n kà máa rọ́ ní paracetamol ni <laughs> àlìjẹ̀nú wọ́n kà máa sára sí ibi tó ń bá wà tí ẹni yóò máa gba èyí ni kò sí nǹkan tó ká àlìjẹ̀nú pẹ̀lú paracetamol tí ó bá ní sí gbogbo fẹ́ǹsì kì kankan tó máa rọ yẹn yẹn kódà wọn bá sì sí abẹ fún yẹn wọn lè gbé àlìjẹ̀nú jáde lára rẹ̀ so wọ́n kà máa ṣe fàájì tí ẹni kò sí nǹkan tá a lè fi lé àlìjẹ̀nú kò lára àtàlìjẹ̀nú bá ń dààmú yẹn òun náà ní ká ó bẹ̀rẹ̀ látorí suratul fatiha lára àwọn kata àmọ́ fi ń lé àlùjànnú kò lára yẹn ni ayatul kursi amana rasul so yíba ní sí bákan náà wattaba'u ma tatlu shayatin gbogbo àwọn eléyìí báyìí wà nínú suratul baqara náà àti irun pípé nínú àwọn kata àmọ́ fi ń lé àlùjànnú ni àtúrí sísẹ àwọn àdúà ó pọ̀ gan awáyà kúrán náà pọ̀ rẹ pẹ́tẹ́ o àtàdí sànẹ́bì àwọn àdúà gbogbo àwọn eléyìí báyìí tabárí yàn sáré jẹ̀nú kó sí lára kákí àwọn nǹkan yìí fún pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba àlùjànnú yóò kó lára rẹ̀ eléyìí ọ̀rọ̀ pé kíní in tí a ti rí lọ́pọ̀lọpọ̀ gbáà ni tó yí pé àlùjẹ̀nú ń dààmú ẹ̀ lọ́wọ́ pé wọ́n sì ṣe rúkìá fún àlùjẹ̀nú yẹn sì jáde lára rẹ̀ àìmọye èèyàn bẹ́ẹ̀ ni tó yí bá ti ń tọ́wọ́ pé à ń lò tá a sì ń rí iṣẹ́ rẹ̀ ni tó kí sí nǹkan tí ó rújú rárá fún ọlọ́ àlẹ́. náà ní ṣe gbogbo èèyàn ló lè ké rúkìá kì í gbogbo èèyàn o ẹni tí ìmánì bá dúró déédéé òun ló lè ké ẹni tí ìmánì ọba bàjẹ́ òun ló lè ké méjì wá ni bí ìmánì ẹ bá ṣe wá lágbára sí òun ni ó ṣe nílapa lára ẹni ẹ sí ló sọ pé méjì ni pé ẹni tí ìmánì ẹ bá lágbára gidi gan tó jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ tó sì dóní mọ́ ohun tọ́nà ọba àdékẹ́lá fẹ́ ṣé bá ní sìn wàhálà rẹ̀ ò pọ̀ tí ó fi jáde àfi tọ́nà ọba àdékẹ́lá fi ṣàdẹ́wò lọ́yà torí pọ́nà ọba àdékẹ́lá fi ṣàdẹ́wò náà gbà mí náà àmẹ́ni kejì náà tó náà lè ke olẹ́ntí mọ́ni ẹ̀ kéré bóyá ń sẹ lọ́wọ́ bá àmẹ́ ìmọ̀ni tí ìbàjẹ́ onígbàgbọ́ sí alukur'an onígbàgbọ́ sí wọ́ntá nígbàgbọ́ sí àmọ́ ń sẹ lọ́wọ́ òun náà lè kérú kí àti ó sì sẹ àmọ́ yọ pẹ́ ṣé báyìí nísì àyàfi tọ́lọ́wọ́ bá rí gbá bá fẹ́ fi sàdánwò fóun náà tí ẹ̀ bá ń sẹ lọ́wọ́ bá ń gbà mí ọwá kérú kí àdìyẹ so yóò bá tó máa kọ̀tínú ẹ̀ṣẹ̀ àṣẹ wòlíì ní báyìí àṣẹ gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń sẹ̀wọ̀ àṣẹ òkó nira kankan ẹ̀yìn bí náà kí mo ṣe rúkìá tàbí jẹ̀nú jáde fòkì bí mọ́ ni mi ọ̀bá alágbára ni ṣe pé ìsìdìrọ́jì nìyẹn so nọ́mà ni pé kọ́pẹ́ so àwọn méjèèjì ni wọ́n lè ṣe rúkìá ẹni tí mọ́ ni yóò tí ìbàjẹ́ pátá àti ẹni tí mọ́ ni ẹ̀ dáadáa àmẹ́ta bá wá lè kan ẹlẹ́bọ ni ó ń ṣẹbọ ó ń lọ àbó ń lọ sáàlìjẹ̀nú kan lọ́wà láàrin tẹ́lẹ̀ àbí méjì ó lè fi mẹ́fà sí padà táwọn táwọn mi táwọn tó wọ́n ba eré wọlé torí pé èèyàn tẹ́ gbé lọ sọ́dọ̀ rẹ̀ wọn àtàwọn àlìjẹ̀nú jọ ń ṣe papọ̀ ni ṣé bá ní sísò ẹ̀ṣọ́ ọmọ sí àwọn àlìjẹ̀nú náà ni àlìjẹ̀nú ọkàn máa fi hàn rẹ́rìn ni pé ṣé eléyìí sọ pé ọmọ sí ẹ̀ ti wá ni ṣé bá ní sísò kọ́nà bàbá sànú yẹn sọ àwọn tó lè kérú kíá nìyẹn. wàlúùsàlà. àṣà ń sápa mọ́sára ìdí ẹgbẹ́ ìdí ẹ̀kọ́dà ìdí ìdí iṣẹ́ nínú kádàrà ni tó bí àtúntò ìgbà tí ó fẹ́ púpọ̀ ni àbẹ̀tọ́ba wa ṣẹlẹ̀ nípa ẹ̀ bákan náà àgbàdẹ́ ń sára nípa ìsìnàzà irú ní ṣe àwọn ọlọ́dẹ ládùúgbò ṣe àlè máa àwọn ni wọ́n ń ṣe ìdáàbò fún wa ṣé àwọn adájọ́ mùsùlùmí náà àlè máa sanwó ọlọ́dẹ bákan náà àwọn ọ̀sùnfí wọ́n gbà pé àlè rí àlẹ́bí pẹ̀lú àtisẹ́lẹ̀ àlẹ́bí sọ̀rọ̀sọ́lá pé ẹni bá rí o èmi náà lórí o kéèké ṣiṣẹ́ ìtọ́ orin ṣé bẹ́ẹ̀ náà lókè káfẹ́ kí ẹ lọ ṣe. so ọ̀rọ̀ kọ́dàrú tán sọ yẹn inshallah so a wáyé láti ṣàlàyé ẹ̀ so torí kèsè kan tí a lè ṣàlàyé lérèfè so ìbá nìyẹn so gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ síyàn ọjọ́ orí ni ọjọ́ burú ni kádàrá ni àmẹ́lẹ̀ tó burú ni pé kí ẹ má fi kádàrá sẹ̀rí lórí aburú tí bá ń ṣe so ibá ní sí so o ní bí tí problem wà nìyẹn al-ihtijaju bil qadar kí ẹ má fi kádàrá sí ẹ̀rí lórí aburú tí bá ń ṣe so ẹlẹ́ẹ̀kejì a padà sàlàyé yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọ́n ní ìmọ̀ sanwó ọlọ́dẹ àbí ìmọ̀ fi ajá sọ́lé àbí ìmọ̀ fi ajá sọ́ dúkìá yẹn pé à mò ń sin àgùntàn mò ń sin màálù mo wá ra ajá láti pé kí n má bàa fi ṣọ́ àwọn nǹkan ọ̀sìn mi bóyá kí àwọn èèyàn má bàa gbé àbí bóyá kí àwọn dábà mi ti máa ń jẹ àwọn nǹkan wọ̀nyí tí ajá sì ní kápá lórí tiwọn kó lè bá má bá mi ṣọ́ nǹkan yìí so wọ́n ní ṣe òtíkósí ìsìnàdà kòkósí tí wọ́n rí pé a ní ìsìnàdà ìwá nǹkan lórúnà lọ́wọ́ apin sí méjì nǹkan tẹ́ẹ̀dá ní kapa lórí ẹ̀ àti nǹkan tẹ́ẹ̀dá ò ní kapa lórí ẹ̀ bẹ́ẹ̀ náà lè sì àárá náà ṣé bá ní sí èyàn máa ń àwọn kankan mẹ́jọ́ pé èyàn máa ń ṣe láti lè sọ ara àyàn kó ń bí aburú so àwọn nǹkan wọ̀nyí èyàn lè ṣe èyàn kan gbọ́dọ̀ gbẹ́mí lé nípa àwọn èyàn ní ọ̀dà gbogbo yẹn tí èyàn bá ti gbẹ́mí lé pé ọdẹ ní ọ̀dà gbogbo mi irú ẹni bẹ́ẹ̀ ti sẹ́bọ nìyẹn ṣé bá ní sí so sábà bí lọ jẹ́jẹ́ ṣé bá ní sí pé à mò ń lo ọdẹ láti fi sọ́ra mi àmọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba nìtí ó ti wá mo ń lo ajá láti fi sọ ilé mi pẹ̀tọ́ ọlọ́run ọba nìkan láni ìdáàbò wò so ọ̀tọ̀ ni kí èèyàn mú sábà ọ̀tọ̀ ni kí èèyàn gbé ara lé sábà bù yẹn so ibà ní sì so a lè lo ajá kódà àdìsí jẹ́ pé wá pé inú nǹkan tá a máa ń lo ajá fún òun náà ní ká fi sọ nǹkan so ibà ní sì a lè fi ajá sọ nǹkan a lè fi ọlọ́dẹ a lè fi sọ nǹkan so ibà ní sì àmọ́ àgbọ̀dọ̀ gbẹ́mi lé ni àbó dígé bá ṣe láti kí ni o látọ̀dọ̀ ọlọ́run ọba torí pé àwọn eléyìí náà ẹ̀dá ni wọ́n bí tiwa náà tó yẹ sí pé wọn ní kápá láti dáàbò bora wọn èlé wọn dáàbò bo ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọn oyè báyìí ní sí so now awakù ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ lọ́dẹ advice máa fún wa lórí ọ̀rọ̀ lọ́dẹ gẹ́gẹ́ bí àwùjọ wa yìí ni pé ṣe rí àwọn ọlọ́dẹ kò sí nǹkan tó burú mẹ́ kéèyàn máa ṣọdẹ àmọ́ àwọn onídán táwa fi ń ṣọdẹ yìí ibi tí wàhálà wa ti wá wà ní tá a bá fẹ́ gbọ́ lọ́dẹ nílẹ̀ Yorùbá yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wa tó lẹ gẹ́gẹ́ bí àìní ìmáàni wa a ní à ah, ẹwọ ẹlọgba ọlọ́dẹ tó lóògùn gidi gan tó lóògùn àwọn lá ẹ́ tó wọ́n ní alọ̀lẹ̀ bàrùbá rí alọ̀gbọ́rọ̀ rẹ̀ nílẹ̀ bàrùbá alọ̀bàrùbá alọ̀gbọ́rọ̀ rẹ̀ torí pé àwọn ọlọ́dẹ bẹ̀rẹ̀ wọ́n máa ń gbóyà gan wọ́n máa ń lóògùn gan so kódà níjọ́ kan à ń ṣe meeting community àwọn àwọn pé abẹ́ gbọ́lọ́dẹ àgbọ́lọ́dẹ gbogbo ọlọ́dẹ tẹ́lẹ̀ fẹ́ gbà yẹn já sọ́ra pa kí ni wọ́n ní àárọ̀ o ká sọ́ra ní kí ni ọlọ́dẹ tá gbà gan kódà bàbá kan bẹ lókè líle ń bẹ̀ yẹn tọ́nà bá la lè rí bàbá yìí ni bàbá yìí òun nìkan ni máa ń sọ bí àdúgbò mẹ́fà papọ̀ bàbá òun nìkan ti tó ṣe rí bàbá yẹn tó bá ti di lóru báyìí yóò kàn pinra rẹ̀ sọ́nà mẹ́fà so yóò pinra rẹ̀ sọ́nà mẹ́fà so òun nìkan náà ni kò sì sí àdúgbò tí bá ń sọ tó lè wọ̀ kódà tó bá wà ní tí ọba pẹ́rẹ́ sọ́nà mẹ́ta ń gbà mí gan wọ́n ròyìn bàbá yẹn ni o tó bá wà ní Táíwò sàlẹ́yìn báyìí tó lè bá ń jà ló gidi lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì débẹ̀ tó ok ọwá o lè tó wá ń jà ní náà <laughs> yóò padà yóò fi yóò fi <laughs> yẹn yẹn ni sí méjì ìkọ́ ọmọ bá tó gidi jà ìkọ́ ọmọ so àwọn onídán làwọn máa ń gbà lọ́lọ́dẹ káwa máa bá wọn gbà rúkà rẹ̀ àwọn ọlọ́dẹ tó máa lo oògùn tó máa ranjú wọn káàkiri òun sì làwọn ọlọ́dẹ táà máa ń gbà ọlọ́dẹ táà bùkátà òun náà ni ọlọ́dẹ tó yẹ sí pé yóò kà máa sọ dúkìá wa yóò sì ní nǹkan ẹja tó yẹ báyìí sí bí ìbọn ni ó ní ni o bá ni ó ní ni o táàmà pé nǹkan ẹja ni pé wọ́n jẹ́ fẹ́ bàjá òun ló lè àmọ́ pé yóò wá dé kinní màkà yóò wá dé kinní kàmápá bì tó yẹ báyìí sí tó yóò wá dé gbogbo ẹ̀ mọ́ra wọn nígbà a bá ti pè sí mítì ọlọ́dẹ gan bá ti rójú ọmọ pé ẹ̀hàn nílé eléyìí ọlọ́dẹ ẹ̀sìn tọ́ ni nígbà tó kọ́ ní mítì náà tó ọkọ̀ tú yín lẹ̀ eléyìí ní o eléyìí ta àwọn tá àgbà gan sọ àwọn tá àgbà pé ó máa sọ yọ pa wọn o ẹ̀yà ètè sanwó rẹ̀ kódà fifty thousand yọ gbàgbà lóṣù gbogbo orú máa yẹn káwà mùsùlùmí ọba àwọn dá sí so nítorí pé àárín lórí ẹbọ nìyẹn kódà ó ti padà di pé ìgbà tí sí ọlọ́dẹ ti fẹ́ máa tà ń sìn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti ń padà síbẹ̀ o so wọ́n kàn lọ wú oògùn jáde ní pé à padà pèsè yìí náà ti fẹ́ máa pé nísìnyí o tó gbé ń gbà míì ọlọ́dẹ míì ládùúgbò kan fifteen thousand wàláì ọlọ́dẹ míì ṣe ń gba àdúgbò mẹ́ta mẹ́rin papọ̀ láti ẹ̀ bá ń gba forty five thousand lóṣù bíbí tí nàìjíríà dé yìí <laughs> òun náà láfi parí insha Allah tán gbà yí pé ànábì pé èèyàn lè rí lójú àlá nítorí hadith ànábì sallallahu alaihi wasallam tó sọ wípé man ra'ani fil manam faqad ra'ani fa inna ash-shaytana la yatamathalu bi ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá rí mi lójú àlá èmi náà lórí yẹn o torí pé ṣètọ́nù tẹ́ ń wò yẹn kò lè gbé àwòmí ànábì wọ̀ ṣẹ́rí àwọn oníṣúfí àwọn nìkan kọ́ náà gbà pé yẹn lè rí ànábì ìgbàgbọ́ mùsùlùmí òun náà ni pé èyàn lè rí ànábì tòótọ́ torí pé hadith yìí hadith tó lálàáfíà ni so alùsùn náà náà ta kó pé èyàn lè rí ànábì lójú àlá ni ibi táwa ti yàtọ̀ sáwọn oníṣúfì ibi táwọn oníṣúfì táwọn ti bẹ̀rẹ̀ ìwà burúkú tí wọ́n pálapàla tẹ́ mọ́ ń wù ni pé àwọn gbà pé èyàn lè rí ànábì lójú ayé fètè báyìí kò sí ẹ̀rí fún yẹn ṣé wà ní sí ẹ̀rí tẹ́ máa ń lò fún yẹn man ra'ani fil manami fasayarani fil yaqdha gbogbo ẹnikẹ́ni tó bá rí mi lójú àlá yóò padà rí mi lójú ayé àwọn àbá ṣàlàyé yẹn dáadáa ṣé báyìí nìsín so yóò padà rí mi lójú ayé òun náà ni pé yóò padà rí mi lọ́jọ́ gbẹdẹ kìyàmà àmọ́ nílé ayé yìí pé yóò rí ànábì sójú nílé ayé láìsùn kò rọrùn bẹ́ẹ̀ ṣé báyìí nìsín so kò sí nǹkan kan tí ń jọ bẹ́ẹ̀ so àwọn sùn fi ní mọ́ngbà bẹ́ẹ̀ àmọ́ káníyàwó bẹ́ẹ̀ lè rí ànábì lójú àlá èèyàn lè rí àmọ́ o ó nílò fúra o anábì ò lè èṣù ò lè gbé àwòrán anábì wọ̀ àmọ́ èṣù lè parọ́ fún wa kóhun lànábì ẹ kíyèsí nǹkan tí mo sọ èṣù ò lè gbé àwòrán anábì wọ̀ pé à ah, èmi lànábì pé anábì rèé àmọ́ èṣù lè yọ síyàn lójú àlá kó pe rẹ̀ lánàbì so tẹ́ bá rí èèyàn tí ló fi jẹ́ pé àwọn sálà àwọn sọ̀hábà tán bá rí èèyàn kan tó bá lóhun lálàá òun rí ànábì wọ́n wà ní wá wọ́n ní jiyàn pé ó rí wọ́n sì ní jiyàn pé kò rí wọ́n wà ní wá ròyìn ẹni tó rí fún wa sẹ̀ǹpá àwọn kúkú ma ìròyìn ànábì dáadáa wọ́n wà ní ròyìn tó bá ti wá bẹ̀rẹ̀ sí máa ròyìn ẹ̀ tí bá ti ń sọ kàtàkàtà ànábì kò rí hùn eléyìí tó rí èsù lórí ẹ̀ èsù ní ń pè so tó bá ti wá ròyìn ẹ̀ ẹni tó ń rí tó bá ti wá bá ròyìn ànábì mú ní ah, ànábì lórí ń tòótọ́ eléyìí ṣèṣù torí pé ẹni tó rí yìí ànábì èṣù gbé àwòrán rẹ̀ wọ̀ kó wá rí báyìí so ànábì gẹ́gẹ́ ìyẹn lè rí ànábì àmọ́ ìyẹn èèyàn tó bá fẹ́ rí so ìròyìn ànábì wá ní àwọn àfáà ti kọtíra lórí àwọn pèrè sàmá ìlú muhammadiya àwọn ọ̀rẹ́ kódà bí wọn ànábì ṣe rí bẹ́tẹ̀ ànábì ṣe rí bánábì ṣe ga tó bánábì funfun sí gbogbo ẹ̀yán ni wọ́n ti fún wa tó yẹ pé tọba wa mọ gbogbo àwọn nǹkan yẹn tọba wa rí ìròyìn yẹn lára ẹni tó rí gbogbo ẹni tí ìròyìn ànábì bá lè péré sára ẹ ànábì lórí àmọ́ èèyàn kan ọwá péré rẹ̀ fún ẹ̀ fún fún ọ ọwá jẹ́ èèyàn dúdú kò yẹ báyìí nísìn kò rí o àbí gbogbo ọwá lọ jẹ́ pé ìròyìn kan ní ìròyìn tí lára ọwá lọ wà lára àmọ́ wá lọ́wọ́ ní tò ọ̀dà èmi rẹ o so láti òní lọ ìwọ ọgbọ́rọ̀ kírun ma e-, èsù lórí wọn pẹ́tò ó ti wá di wòlíì báyìí tó ti rẹ́ ní ànẹ́bì má gbàwẹ̀ ma kò sì má kírun ma so ẹ bá ní sè so eléyìí ọmọ ìrun kíkí àtàwẹ̀ yọ ma wà fáwọn tí ò bá ti rẹ́ ní ànẹ́bì tán bá ti di wòlíì kí ẹ mọ̀ pé sùn lèèyàn rí yẹn ànẹ́bì ò ní yọ sójú ẹnì kankan lójú oorun kọ́ mọ wá kọ̀ndẹ́mù tó wáyé wá se kọ́ wá lọ́jà bọ́ fún ọ àbí kọ́ jẹ́ sí pé nǹkan kan nínú nǹkan tí ò jẹ́ ń sẹ́kọ́ wá fún ọ padà pé ẹ ànẹ́bì mo lójú oorun wá fún mi ní sọ̀látùl fátì kò sí tí ń jẹ́ bẹ̀rẹ̀ rán dandan ni ẹ̀sọ́ ìbáyìí so ìyẹn lè rí ànábì àmọ́ kìí ṣe gbogbo ẹni téèyàn bá rí lójú oorun lànábì so ìbáyìí àmọ́ téèyàn bá má lọ ànábì téèyàn bá rí ànábì pẹ̀lú àwọn ìròyìn ànábì lórí ẹ ti so ó túmọ̀ sí pé nǹkan méjì lèyàn lè rí lójú oorun èyàn lè rí ànábì àbẹ́ni tí ń pè rẹ̀ lànábì so báwo láti wá mọ̀ yàtọ̀ tó rí ànábì àtẹni tó rí ẹni tí ń pè rẹ̀ lànábì tó pẹ́ sùn ni òní pé nígbà tó bá tó ròyìn yẹn torí fún wa tábàrí kọ́ bá yàn ànábì mú ànábì lórí tábàrí pé kọ́ bá yàn ànábì mú kìí sá ànábì lórí yẹn ṣùgbọ́n báwọn àlọ́ subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu wa alaykum salam okay naam balola o ti yé inshallah ẹ̀dà ok wọ́n sọ pé àwọn rí ọlọ́run pé kéde ọtí. ok kódà nígbà 99. kéde kéde àlàyé tẹ bẹ́ẹ̀ ṣe lórí eléyìí tí ọ̀rọ̀ yẹn tí ẹ̀mí ò fi lè takò pẹ̀lú alhamdulillah tí wọ́n ní wọ́n máa ń sọ pé imam ahmed bin hanbali wọ́n láwọn rí ọlọ́run ọba nífẹ̀ẹ́ kéèkéè báyìí nígbà 99 àwọn sì tó ń rí lójú àlá náà tí ó bá ní sí so wọ́n ní kí la fẹ́ sọ nípa ilé báyìí so nǹkan tá a fẹ́ sàlàyé ń bẹ náà ni pé Imam Ahmed ò rí bẹ́ẹ̀ rárá rárá Imam Ahmed ò rí bẹ́ẹ̀ so ara àwọn arọ́ tá máa ń pa mọ́ Imam Ahmed ni so ibà ní sìn so nítorí pé wọ́n mọ̀ pé Imam ahli sunna ni so wọ́n wá rò pé bóyá àwọn ahli sunna pé tó bá ti gbọ́ pé Imam Ahmed sọ nǹkan báyìí ó kì sínú sunna nù so ibà ní sìn so wọ́n mọ̀ pé tẹ́ ẹ bá sọ pé Imam Ahmed sọ nǹkan á ṣèwádìí ọ̀rọ̀ yẹn ìjọ lálàáfíà ẹgẹ́ bá ṣe máa ń ṣèwájú ọ̀rọ̀ ànábì náà ìjẹ́ lè sọ nítorí pé ká má bàa wá lọ fún ẹni ẹni ìdájọ́ tí ò yẹ ká fún torí pé ní ìbá lè sọ fún wa pé òun rí ọlọ́run ọba káfìrí ní èèyàn rẹ̀ kèfèrí ni máa ń sọ pé òun rí ọlọ́run ọba ṣé bá ní sè ọlọ́run ọba àlékẹ́ ọlọ́run yọ̀ǹda fún ẹnìkan láti rí ọlọ́run ọba lójú àlá àyàfà ànábì sallallahu alaihi wasallam ànábì nìkan ló rí ọlọ́run ọba lójú àlá ó ní ọ̀rọ̀ àìtò rabbi fil manam ó lóun rí ọlọ́run ọba lójú àlá ṣé bá ní sè yìí so àmọ́ pé kíyàn wá rí ọlọ́run ọba lójú ayé ànẹ́bì ò rí ọlọ́run ọba lójú ayé rí bẹ́ẹ̀ ni ànẹ́bì ọlọ́run ọba kan ò rí ọlọ́run ọba lójú ayé rí so ibà ní sèyí so Imam Ahmad tóun ní wàá rí ọlọ́run ọba lójú ayé ọlọ́run ọba ò lè ṣe rí lójú ayé nílé ayé oníjọ́ ìgbéra kìá màkà tó rí ọlọ́run ọba so Imam Ahmad sọ bẹ́ẹ̀ so ìgbà tí awádìí ọ̀rọ̀ yẹn a rí pé ah, ọ̀rọ̀ tó ti ẹ̀ lẹ́ pátápátá gbáà ni kò sí kankan nu ọmọ kéwì imam ahmadi tó gbà wá látọ̀rọ̀ imam ahmadi kò sí kankan nu ọmọ lékè imam ahmadi tó fèrè lẹ̀ pé imam ahmadi sọ̀rọ̀ ẹ̀ gídá fi jáde láyé tó irú àwọn ọ̀rọ̀ burúkú tó máa ń imam ahmadi sallallahu alaihi wasallam